Sátánì pé mo ti lọ yes orin yẹn mò ń kọ látàárọ̀ ẹ sọ fún Sátánì pé mo ti lọ ibi tó di mímọ́ Ọlọ́run tú mi sílẹ̀ o ẹ sọ fún Sátánì pé mo ti lọ ẹ sọ fún Sátánì pé mo ti lọ níbi tó di mímọ́ Ọlọ́run tú mi sílẹ̀ o ẹ sọ fún Sátánì pé mo ti lọ hmm. <laughs> ah! ẹ sọ fún Sátánì pé mi ti ẹ̀rí mi rí i have a question mi rí ó dàgbé stand yẹn wà ní ok stand kan lélẹ̀ náà come and give me ṣọ́kí ni yẹn tolúṣò lè increase bàjẹ́ ṣe wọ́n ṣàtẹ̀ gbé mi lọ sí kóòtù torí á dúró pé mi ti sanwó iná bá increase ẹ̀ kí n lo iná yẹn gan à ń tọ ìta gan I don't want to I don't use to ìta this but bá mi tọ ìta kí n lo ìta yẹn ǹjẹ́ wọ́n bá no that's the that is that. Why do you just press it? You don't know maybe it's heater now. Oh God, Tolu. So ti fọ ni. Wash it before cutting it. Ẹ sọ fún Sátánì mo ti lọ. Ibi tó dè mí mọ́ o, Ọlọ́run tú mi sílẹ̀. Ẹ sọ fún Sátánì mo ti lọ. I have a question for Dino Malaye ẹ jẹ́ bá mi táàgì ẹ bá mi sọ kíní ẹ sílẹ̀ ọmọ mi ló lè ṣe fún mi jọ̀ọ́. gbàjọ́ the apple is good this apple we bought yesterday is not made in Canada it's which country sef is eh it's made in China or Kotilano it's made in China yeah. apple made in China You know. báyìí pé níbẹ̀ bó ṣe ń ṣèjì. use my phone mo jẹ kó lẹ̀kẹ̀ sọ́wọ́ ó jẹ ẹ̀yún mi lára mo tẹ̀ máa ṣé mo lè fọ́ ṣá can I wash this lẹ̀kẹ̀ in a while let me put in the water Um, bójú olówó ń kó táìtà máa jẹun ẹ má gbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ibùkún fún wa o. Mm-hmm. ẹ bá wa ẹ ẹ bá wa ṣí ẹ bá wa ṣí gbóǹsì wàá di wàá di kókó ẹ̀hẹ́n orí ẹ̀ ti gbóná ni wọ́n ti gba ẹ́ sàmọ́nì lórí fóònù yẹn báwo lórí ẹ̀ sì ni máa gbóná wíkẹ́ so. I want to use the phone o hurry So ti ṣe I want to use the phone ẹ bá wa ṣí ẹ you want to stop or you, you can you cannot you shut up people you destroy people's platform you cannot stop God <laughs> you cannot shock God you shock people you cannot shock God God pass man even when we are hungry we talk the time we do are fine we talk. ẹyin ìsìn kémi rí èèyàn kan nínú bẹ̀rẹ̀ sí kí wọ́n máa sọ̀rọ̀ pé wọ́n rí wọ́n pé àwọn èèyàn tí ẹ bá ṣí ẹ̀ jàre ṣé o ti ṣí ẹ̀ àmì ṣé o ti lo pé mi tán. jẹ́ kí ni. mẹ́sẹ̀gì wo ni. mo gbàdúrà fún Adébùkọ́lá gbogbo ẹni tó gbomi ló jẹ gbogbo ẹni tó ṣèkà fún ẹ tí ò ronú kú àdàn Olúwa bá mi ṣèkà fọmọ wọn ṣé mi ẹ̀dá lé gbogbo ẹni tó ṣèkà fún ẹ tí ò ronú kú àdàn Olúwa bá mi ṣèkà fún gbogbo ọmọ wọn gbogbo ẹni tó ṣèkà fún ẹ láyé tí òrónú kan ọlọ́run bá mi ṣèkà fún gbogbo ọmọ wọn tí màmá mi bá wà nínú wọn ọlọ́run ò ní ṣèkà fún èmi á fún èmi ní orò kò ní ṣèkà fún èmi gbogbo ẹni tó ṣèkà fún ẹ tí òrónú kan ọlọ́run á ṣèkà fún ọmọ wọn ẹ bá wa ṣí ẹ ẹ ṣí ẹ. you go learn everybody is learning hard way you go learn hard way if one person remain on this platform you go learn i want to use your language ẹ̀yin ní olórí burúkú terrorist ẹ máa sponsor ẹ máa máa ṣe bí èèyàn gidi no Dino mo fẹ́ bá sọ̀rọ̀ ó sì jà mo fẹ́ bẹ̀rẹ̀ I have a question for Dino Malaye. notice, I mean, I hope you have seen the title. Let me start from Dino. I have a question for Dino. 2019, when I came on social media, no, when I started fully about blogging, I started my blogging 2019. I started 18 when I came to Canada December, towards those December time. But when did something get blow, it's when 2019 nineteen twenty twenty one twenty two twenty three twenty four that's five year plus now. wọn Bemio as a activist bẹ́ẹ̀ me too I can claim activist àbáyé yín ò ní dání ẹ̀yin tẹ̀lé pé fẹ́ máa ṣèké ẹ ní èrò ẹ lérò ẹ lẹ́nu ọlọ́run ò mọ̀ yín òun and we are not going to be bribed nobody can bribe me when somebody cannot bribe me with money you cannot also bribe me with crowd with dirty things nobody can bribe me with anything that will make me not to talk That's what. excuse me 2019 I don't know the case I don't know what exactly what happened Then I know that Dino is a, before even I became blogger, the story of Dino have been spreading among celebrities. And among, I know he's an APC before that time. I know suddenly there was a fight. When I came, I now met those fights that happened. And um, and I started speaking for him. To the level, he's not the only one. I speak for him. I speak for Ambode. I speak for who? Many of them like that. And I'll be... That time I was trying to do the work of reconciliation between them and whoever and from their party. I love peace. But not some people, when you say you love peace, they don't want to give you peace. And if anybody, if you, I want peace, and people want to, don't want to give the piece, you give them pieces. I'm not going to give him pieces, but I just want to talk because part of the people who are disturbing me on Facebook here, Dino also part of it. It's not a joke because he's representing some people. And if they want to turn it down, that's why I'm telling you now, if you are part, I want you to share to Dino. Dino, I want you to listen. Daniel Dino, Dino, what is the meaning of Dino gun? eh dinosaur is one animal that is a dinosaur i'm not going to abuse you because i respect you but at the same time respect you give and take you give some people you drive me or do something We are big today you don't come with the bigness one day from heaven you never come with that bigness okay I respect Dino and I don't want to abuse, I don't want to say anything bad to Dino. Okay, but at the same time, respect is give and take. And this one that I notice also, I'm not going to abuse you. All right? Because it's just a question. I just want to do the illustration before I start. Normally, the way I do speak for people, I do speak for them. I see, I say good, the little good. He has a lot of bad things that the celebrity also said about him. But me, I don't, say. I don't say that. I talk good about him. They said, Dino Malaye, ó gba ṣọ́ọ̀bù ó he always rents a shop and he always use like they said me oh okay and I never blog him for that no I don't blog him for that hey he used to the celebrity but anyway let me call that celebrate part but I will to cut that part only my sweet, one wọ́n ló con, nìkan shop gba ṣọ́ọ̀bù fún táwọn àwọn eh, those people and you know normally the people who normally friend those celebrity before they now release them like lala nìyísìn mo celebrate lala lala ní girlfriend ó lẹ́yìn tí lala lala ẹni tó tí lala gbé sókè sí ó ti lowo di lala lo. ó ti yẹyin irú kí lorúkọ mukaren ẹni tó gbé sókè sí náà ó ti òun náà ti bùgá ó ti ju mukaren lo. you know all those things all those people they you know they are the owner of their things So they can shop anybody if he is any governor if any senator if anybody like to now shop the person you have problem na your cup of tea but that time eh there was a fight and I was trying to enlighten people open their brain and just like helping them because we are helper people can help anybody God can send anybody to anybody so I noticed that there was a fight for the little I don't I don't I don't see bad too much on what he has done because He has not offended me personally. I supported him against those people because those ones that opponents here, they offend me. To the level that I even talk about Ashwaju, the present of today, because of those people who have offended me. Okay? So, so I supported Dino. Whatever that Dino is wrong, is right. I don't even know the kule kule of the problem. Okay? And I always support him like that. Support him like that. Support him like that. Support him like that. Support him. Support him. But I notice that each time I place the Dino on my platform, my platform, everybody will flag my page. Pop, pop, pop, pop, pop, pop. And I know maybe those people he has helped his girl, their girlfriend or snatched their girlfriend or they are sharing get friends together you understand me but it cannot be because of me okay so they get angry you understand me and I've been saying it why I can press anybody before I used to say that but why I can press anybody on my platform you understand some people don't hold me they want to have me some people don't feed me they don't help me they don't know me they still want to command me they want to still be they want me to still be their kin you know maybe they like housemaid like ọmọdọ like that like that and I say I started supporting the no blindly ìmẹ́ kò ṣe nǹkan kan lójú mi rí tó máa wrong but he always come for me two things I can never forget two cases I want to repeat it here and another one that one is a suspect the, the third one that happened of prison, I won't talk about that but two things I remember the time ṣe nǹkan tí mo ní kò ṣe náà gbèsè náà the first one was during àwọn tó ń jọ ọmọ gbé ní wọ́n jí ọmọ gbé ní Àkúrẹ́ now Tosin Obere was now jailed you know that time eh I don't notice these people on time. That is PDP. I don't notice them on time. Especially Dino and his people. And I don't really know the fight I was fighting there was no fight of APC or no PDP. I'm only fighting for individual. And I also do calling show. The calling show, a lot of people, when you are doing calling show, they can systematically adjust the show from you. But when the issue of the baby that was lost in Akure occur and you know I think we can analyze it this way tomorrow we analyze it that all the party attended Sosobire church and when they attended Sosobire church we don't even know actually that the um, okay who plan because it's a plan work the person behind it okay but we are very sure they are politicians. And that time, you know, when they are calling into my show, some will be attacking. When I, Mujan will be attacking verbally the PDP to the level that I was doing my things like that. Like the case of Mumba now, and everybody, anytime I come out to talk about it, because we train some of them as well. Some people who thought you were but, but, but I don't understand pé èèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe investigative journalist kì í ṣe ẹni tó lọ sí school fún o ẹni tí ò lọ sí school fún journalism tí ò lọ sí school fún investigation tí ò lọ sí school fún all these things tó ń ṣe tí sínétọ̀ àtàwọn tó dẹ̀ kọ́kọ́ pè wọlé face to face lórí láìsà is my chat èmi ni wọ́n kọ́kọ́ pè nobody is you èmi ni wọ́n kọ́kọ́ pè but sínétọ̀ yẹn kò jẹ́ nǹkan kan fèmí mo respect àwọn èèyàn o ó ti yẹ yín báyìí torí pé kì í ṣe pé mi ò rí sínétọ̀ rí torí pé èèyàn yẹn kó tó di sínétọ̀ èèyàn lásán ni kò gbé sínétọ̀ wá láti ọ̀run kó ti yé yín now I don't know that a lot of people are watching and they will have in mind they will be fighting you secretly so e now get to a stage wọ́n wá wèé pé ọmọ náà la fẹ́ rán sínú o they now want to use me against you know the senator who call me there that is a PDP tó bá jẹ́ pé ó kàn pè mí tó sọ pé madam à ń ṣiṣẹ́ lórí kìíní lórí o ẹ fọkàn balẹ̀ o ẹ ṣe nǹkan kan báyìí báyìí o ẹ má wọrí o i won't get ìwú kò ní get to this level but because they are senator they are powerful they are politician they contribute one problem or the other to the government this one will be pointing the it will be raising finger against this one this also will be raising finger against this one both of them they are evil i tell you if the one that is not embezzled at that moment will be exposing the person that have embezzled that moment so all of them have one bad thing or the other habits and that's why you see a lot of people also want to die in power because to cover their secrets so I was now you know a lot of tension but the issue is during that time there was a lot of story they are trying to create at that time that Ṣibdélé Momodu tí bá ti ṣe bẹ̀bẹ̀ sí tag mi o pẹ̀lú ọkọ ẹ níyàwó oníkálukú máa kú jọ kan ẹni lọ́kọ máa kú ẹni tí ò lọ́kọ máa kú ẹni tó níyàwó máa kú ẹni tí ò ní náà máa kú ẹni tó lówó máa kú ẹni tí ò lówó náà máa kú so ikú ló ṣọ́ọ̀dù láyé tó ti yẹ yín lọ́wọ́ dátà tí mò ń ṣe kí nìyẹn mo wá notice pé the same time yẹn náà ni Ṣibdélé eh, Momodu ó wá lọ investigate ó lọ investigate àwọn ò mọ̀ pé nǹkan tó máa ṣe ó máa backfire lórí wọn ó wá lọ show ilé Dino Malaye ó ti yẹ yín bẹ́ẹ̀ láti jẹ́ kí precious àwọn ariwo tó wà lórí issue ọmọ tó ń jí gbé làkúrẹ́ kó lè lọlẹ̀ you understand me ẹ kó sì lọ sẹ́ẹ̀ mi ò rán yín sẹ́ẹ̀ I no dey send you people no no bribe me with your crowd i no send people i have a question for you guys ẹ jọ̀ọ́ ẹ kàn ẹ below mi ò fẹ́ crowd yín sẹ́ you can't bribe me with your bullshit. so during that time you know when there is problem àwọn tó bá ti wà ní tí ọ̀rọ̀ yẹn bá ṣẹ̀ mọ́ lójú you know they will bring a lot of story just for that story to be cancelled for you not to be heard any longer so ṣìfìdélé mọ̀mọ́dù ẹ máa gbọ́ ẹ ti gbàgbé o àwọn èèyàn ti máa gbàgbé o ṣìfìdélé mọ̀mọ́dù wà lọ interrogate wà lọ interview ẹ̀mí Dino Melaye ọdún ìgbà míì tí kèsì ẹ bá wà ní kọ́tọ̀ nígbà míì wà kọ̀ lè dákẹ́ but nígbà míì tó bá tún yá a máa tún sọ̀rọ̀ yẹn ọjọ́ yẹn gbogbo èèyàn ń sọ wọ́n bẹ̀rẹ̀ sí ń blog Dino Dino embezzlement ní Nigeria and this and that and that and that they and then they show all his cars, a lot of things that he has. He's not the only one senator that has those cars. Majority of them may have it. Okay? And I mean, even some people may have more than that for more than that. Okay? But you know, maybe because of maybe age tún disturb dino ni o or I don't know sha but that is lifestyle here nìyẹn. So people are blogging him that time me too block like ẹ tún rí mo tún sọ níjẹ́ yẹn gan pé àwọn alájàalẹ̀ mo pè náà lálájàalẹ̀ bọ̀ kò mí ìpò bá wọn ṣàjàalẹ̀ ní ẹ̀ tọ́kì ìjẹ̀bú àbí gbogbo ibi tá a sọ ẹ̀ but òun show basement you know he display all his wealth his basement his house everything tó ní he show it to the to the whole world everybody started talking everybody thousand of bloggers Blogging, okay thousand of blogger blogging after and that time to me they are trying to put that story in the public maybe they'll cancel some news that is eating the system then that is that's my later I discover maybe excuse me and already I think the senator of PDP that have called me that came from Ilaji Ese Odo abi Ekitipupa that senator again do you know that boy that actually they sent to my house is from the place that that senator came from those of you will be saying Otobola used to bring people down why will you send somebody to me on the social media and tell me the person me that I need help that they store for me none of you have helped me I been helping all of you tó bá fẹ́ pa yín dànù àbí tá a bá rí pé ẹ wà nínú problem a máa máa try láti ràn yín lọ́wọ́ you have not done that for me now I blog also okay I just blog and that's why every day they say that and those of you who say something that ruin somebody's life àwọn ọmọ tó ń pa ìṣe politician ló wà behind ọmọ tó ń gbé lákùrẹ́ do you hear that they in that berekete today they said there was a program twenty something people outside that they are stealing baby in Abuja <laughs> I say God nobody is talking about it o oh. all this shamuga of anko shamuga ereyin oro eyin oro emo hun wa àkàrà ọdún mẹ́ta ẹ̀jẹ̀ náà bàlọ́hàn bàlọ́wùrọ̀ wọn ò mà ní sọ sí pé wọ́n ní wọ́n jí ọmọ ní Abuja who are the people stealing those babies from there? what are they doing with children with babies in Nigeria what are they doing àmọ́ hmm. ah, bóyá wọ́n tún ń san ọmọ jẹ bí ẹdìyẹ ni bóyá àwọn ọmọdé ẹran ló ẹran àwọn ọmọdé ló wù wọ́n jẹ àti ah, ẹ̀mọ́ àwọn ará Abuja ni mò ń sọ o ńlá ṣe sọ pé tí ò bá wọ̀ bílẹ̀ yóò wọ̀ mọ́ ká lọlẹ̀ mí ìtùtù ìyẹn mi pé tí Abuja ò bá wọ̀ láti torí atrocity of uh, bàtà wà lẹ́kọ̀ọ́ yẹn tí gbogbo head office wà lẹ́kọ̀ọ́ ní eh, ọbalẹ̀ ní ìyá máa sùn síta báyìí ni tóró bá ń bọ̀ nìkan ló la máa sá wọlé very safe yàtọ̀ sí pé kán kó bàtà ẹlẹ́nu ọ̀nà àbí kó lè nu létí ẹjọ́ face to face kan kó lè kó olè àdúgbò kan bí olè ẹbí nǹkan kan bí original olè wọn ò lè wọlé sí anyway ṣáájú ká máa sọ wa lọ. so and that time i was still doing my things i don't even know they, they are fighting me secretly because the senator called me that time senator called me it's part of the issue and the fight secretly that you know is fighting and he will be saying that he doesn't know anything I just want to ask a question but I want to do some illustration before I start. iye nọ́mbà iye nọ́mbà yí odò wọn kì í bẹ̀rù bẹ́ẹ̀ wọn kì í yí kòkò bẹ́ẹ̀ yẹn o torí mi ní kẹ́nìbọ̀dì bù mí ẹ̀yin náà tí mo dẹ̀ pẹ́ ẹ̀ fún mi ló mo ṣàdẹ̀ tí ṣiṣẹ́ di fún yín àbí mi ṣiṣẹ́ fún PDP mo dẹ̀ tún bú APC dáadáa fún yín kódà president Bọ́lá mẹ́tì mo tún bú òun tẹ̀sí wọn olómi tún ṣépè fẹ́ APC so kí lẹ tún fẹ́ gan anyway ẹ jẹ́ máa sọ̀rọ̀ wa lọ. so I was on my own jẹ́jẹ́ that time the governor I mean the senator just called me and I was busy fighting for somebody who was a ọlọ́run kò ṣe wá ní eh, crime fighter of God àwa ń fight crime crime fighter if you are if you are a crime fighter the criminal will fight you they will target himself. anyway I was on the issue hammering who take the baby o oh? who want to destroy the work of God o oh? all the pastor ungrateful element yìí mi ò sọ pé àtorí jọ sí pé ó tiẹ̀ last month ó yìí fún mi ní ní o december kọ́ ni december náà ni early december sọ tóbi rẹ̀ fún mi ní hundred thousand bíi tiẹ̀ sọ ń yẹn ó kọ́kọ́ wù mí pé hundred thousand tó yẹ fún mi kí n dẹ̀ pin ọdún mo fún ìyàwó ẹ̀jú bẹ́ẹ̀ lọ ó ti yé bẹ́yẹn sọ fún mi o torí mi ò dẹ̀ sẹ́ pé ó kéré o torí ó ń kéré ló ń sọ̀yàn dáhùn ó fún mi ní hundred thousand o hundred thousand yẹn bí báyìí odidi bíi ninety something dollar náà máa ṣe sí o bíi almost hundred dollar náà máa fẹ́ ṣe sí ní owó Canada ìṣèmọ́ni o hundred dollar odidi ah. káyọ̀ tó ṣe hundred dollar gan bíbá kò yí sí o àjàjà nínú snow nínú òtútù yẹn iṣẹ́ ló ṣe o kán tó dá owó gbágan níbi tí nàìjíríà dé ń sìn kéèyàn tó pa hundred dollar àmì kó tó pa hundred eh, hundred thousand kì í ṣe rọ o thank God for the people who already have the money tó máa ń support wọn back their ministry up thank you sir for the money that day hundred thousand God bless you ní mọ́ǹtì wo tún níná november kan dẹ́nìkan náà fún mi ní thirty dollar kan ní àbí fifteen dollar láti àbí fifty pounds láti london ẹ̀yin náà ṣe o god bless you o ẹ ṣe gan ni ẹ ṣe o hmm. ìyẹn owó tí mo receive so that person mo wà lórí ọ̀rọ̀ yẹn church who want to destroy church because they told me o. Oh, that time when I when I start doing the show, they say they want to cancel churches in Nigeria. They say they want to cancel churches in Nigeria. Ṣé mo pé they have agent on the Facebook. Kò tó say agent ọmọ kékèké mi, O le máa sọ̀rọ̀. Àwọn tó ran níṣẹ́, ìròmìromi ni wọ́n tí ò kí ní ìsinmi. Ohun tó ń lù fún ó wà nísàlẹ̀ odò. Ìròmìromi tó ń jó onírò oní ẹni tó ń lù fún wà nísàlẹ̀ odò. Báíbù rè wọ́n ní wọ́n fẹ́ cancel gbogbo church. As a Christian, èmi ò rántí nǹkan tí àwọn pásọ̀ kan ti ṣe fún mi rí because mo mọ̀ pé tí pásítọ̀ kan bá ṣẹ̀ mí kò ń ṣe pọ́lọ́run ló ṣẹ̀ mí torí pásítọ̀ is a woman mi tí tí tó bá jẹ́ lọ́ndà CAC náà ti ṣẹ̀ mí kí ṣe gbogbo CAC ló ṣẹ̀ mí ó ti yẹ yín tó bá jẹ́ ní under four square náà ti ṣẹ̀ mí kí ṣe gbogbo four square ló ṣẹ̀ that's me so announce that okay this is what plan to do I cry for them this pastor ó ti yẹ yín mẹ́rin there was a time they will be bringing cases gbogbo cases tó ṣàwò pé ńgbà àwọn tí bá ti pọ́nlé wọ́n fẹ́ bring wọn down àwọn tí bá ti sọ pé ó dáa tí máa sọ pé dáàdì mi lè léyìí o ẹ bá ń fọwọ́ kókó wọ́ o ẹ fọwọ́ igi wọ́ o ẹ fọwọ́ gbá wọ́ o ẹ fọwọ́ jésù wọ́ o ẹ fọwọ́ kíní wọ́ o they will be you know because as a speaker also mo lẹ́nu pa ẹ ń gbọ́ tí mi ò bá lẹ́nu kì í ṣe account mi náà máa disable náà máa náà fẹ́ gbẹ́rìn kan sórí èmi ní orí social media mo ní ẹnu pa ẹ ṣé kí n sọ kankan jẹ́ n brag díẹ̀ mo ní ẹnu ìyálà ìyá ni mí bí mi ṣe wà ọ̀rọ̀ mi kò sí ẹni tó sì ṣe iṣẹ́ àti tí mo ṣe ní orí social media ní gbogbo ọmọ nàìjíríà kò sí wọ́n lè ní crowd jù mí lọ kò tí ì sí ìyá wọn kò sí kò sẹ́ni tó say no to terrorist kò sẹ́ni tó say no tó máa sọ deeply kò sẹ́ni tó máa sọ tó máa ṣe àwọn èèyàn ìsọnù ẹ̀kú ni wọ́n máa gbé mẹ́ni àwọn èèyàn many people náà ni wọ́n hunt bí àwa ni wọ́n pa èèyàn wọn náà wọ́n máa dákẹ́ ni àbábá bobo ni wọn ò bí ìyá wọn kú wọ́n máa dákẹ́ ni so mo dúpẹ́ fún ọlọ́run kì í ṣe agbára mi agbára ọlọ́run ni tí n bá jáde tí n bá wà emotional tí mo ké ẹ lọ wò nígbà yẹn mi tí wọn ti gbà bàbá ọmọ mi gbà yẹn ṣùgbọ́n ní pé mo jà fún kírísítẹ́nì mi ò jà fún anybody mọ́ ń sí o torí ẹ̀ ti ní kọ̀rọ̀ ní gbagba èmi gan máa ń gbàdúrà burúkú o torí ẹ̀ tó bá wà lórí ọ̀rọ̀ mi àjàjà kí n ti sọ̀rọ̀ fún ẹ ní láti favour ẹ tó bá wá sọ pé o di ogun fún mi ah, ọlọ́run máa mi da kánsà bò ẹ́ God has no respect of anybody tomorrow tí màá ń sọ lójoojúmọ́ yẹn nìyẹn the last time to me mo bèrè lọ́wọ́ Ọlọ́run pé àwọn tí mo gbé tí mo ṣe dáadáa fún àwọn arákùnrin mi arábìnrin mi wọ́n máa gbé gìgísẹ̀ wọn sí mi ó ní I have no respect of anybody ó ní when I'm ready eh? àwọn tẹ̀mí ṣe tí wọ́n mọ̀ yẹn he will use other people to ridicule them and that's why nígbà tí wọ́n tẹ̀ ní muslim muslim dé ṣe ló dà pé Ọlọ́run ń jà fún èmi ó tún máa sọ pé I'll be the one to be speaking for them àwọn some issue tó máa ṣẹlẹ̀ lójú mi báyìí wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ bọ́ mi ò ní sọ nígbà mìíràn má kàn máa wòran ṣó ti yẹ yín mẹ́ẹ̀ torí pé mi ò kì í ṣọmọ ọ̀dọ̀ mi ìdẹ̀ kì í ṣọmọ ẹrú ọmọ ọlọ́run nẹ̀mí. the the man the senator called me on that wonderful day he used one of the you know they have a lot of tó ti the next thing tó bá ti lè ṣe tán when all these senators they have a lot of girls in London They twitch them up. They brush them up. They, they ṣe kiri kan for them. They sleep all those girls you saw àti àwọn tó ń sọ̀rọ̀ lórí media yẹn. They sleep with them. Some of them that the work of Adede suddenly reach there. They are the one behind it. They use them for many things. You understand me? So, but it's your àgbàdo ayé wọn ni wọ́n jẹ. You cannot disturb somebody because they are senator. They should not live their personal life and continue to commit their sin. It's a normal thing. We don't nobody stop them for that. On that wonderful day, A lady from London, I still have the number. The voice note of that man is still with me forever àti Jésù máa fi padà dé. Bẹ́ẹ̀ni, kò sí nǹkan kan tí PDP tẹ́ lè ṣe fún mi àfi tẹ́ bá fẹ́ tẹ́. Dino ìwọ́de ló wà lórí ọ̀rọ̀ yẹn sí ló máa ń ṣe bí ẹ̀yìn ló máa ń ṣàyà bí ẹ̀yìn. Mo dẹ̀ máa sọ fáwọn ọmọ kéékèèké tó ń tẹ̀lé ẹ̀kún padà lẹ́yìn ẹ̀ torí pé ó ti di ọ̀rọ̀. Dino Màláyé, I will be telling the little little boys all the youth that followed you to go back from you because a lot of youth are dying by you using them not using them like you said okay you are the leader of youth how many of your children God forbid o oh, ní sọ àwọn ọmọ yẹn kankan nù ẹ̀ṣẹ̀ gangan wọn ní bẹ̀wò lórí àwọn ọmọ ẹ̀wọ̀n yẹn àtẹ̀tò gbà àtẹ̀tò gbà àtẹ̀tò wà ń ta wọn ní bẹ̀ lórí wọn ṣòtìyẹ ṣùgbọ́n anytime you want to go for that your rally and all those things none of your child will follow you every time do you know these days ó máa lọ sí fọ́nẹ́rà mẹ́ ó ti di undertaker níṣẹ́ America, amẹ́ríkà tó ń ṣe rescue dino ti di undertaker every time mi ò rí níbi láti bí ọdún mélòó kan kò ní sọ pé òun lọ bí tán ti ń ṣe némi kò lọ bí tán ti ń ṣe nǹkan kan tó ń ṣílé kò ní lọ bí tán ti ṣe ilé òkú ni dino òkú àwọn ọmọdé òkú àgbàlagbà wàá máa gbọ́ is a month now yes i just lost my cousin I just lost my nephew. I just lost my follower. I just lost my brother. I just lost my awo. I just lost Koko Baba Shaso. I lost one of Clinical. I lost Clinical. All the people, they'll be young, young people dying at the back of Dino. Dying at the back of Dino. Simply because you are casting score, you want to still be in power. You want to be, go back to the, to the government, to the senator, to the Kini. A lot of children, a lot of innocent people are dying And you know, I'm going to show some evidences now. Just one. Dino Dino. Mm-hmm. Ore, lẹ́nìí. Kó tó di lẹ́nìí. Today, ibi tán ti ń sin òkú ló wà o no kò tí ó dà pé kì í ṣe bí òkú yẹn ó kọ́kọ́ ó post kiri kan ní àárọ̀ ní ìgbà tí mo wà lórí iṣẹ́ àti mo ń sunkún yẹn when I was crying that time ó post eléyìí happiness is free exactly when that time I was praying and crying yẹn did no post this let me show you from the back I want to show you o. Hmm. You see? Ó post ó ní happiness is free four hours ago go if I'm lying go and check then when i was crying on social media know you are evil you dino mi ní pé ẹ ní orúkọ tí ò dá but you are ó ti di ọta taker gbókùgbókù ó ní good news kankan rí kó ṣáà máa ní this one die nígbà tó kúrò mbẹ after few minutes ó ta wá sọ̀rọ̀ yẹn ẹ ti rí ó wà níbi tán ti ń sin òkú ó ní may the soul of uh, Fatima Vera Inalegu rest in peace tonight at the wakekeeping service my ardent fans and uh, eh, Addis fans I mean eh, fans and supporter is gone sad ṣẹgbọ́ so sad ṣe rígbà tó sọ ó bí twenty minutes ó pò sí eléyìí ló wá pò happiness is free yẹn ló tún wá pò sí ibi wakekeeping tó wà ṣe ti rí bí dino ṣe ń pòsẹ̀ láti bí bí dino ṣe ń pòsì kíní ní ìyẹn ṣe ti rí and when you look at the face of the person ó ẹjẹ́ lọ síbi tó ti lọ sign tó ti sign fún ẹni yẹn ṣe ti rí ẹjẹ́ àgbo ṣe ti rí oh ẹ rí oh god mo rò bóyá ojú mi lẹ́nu mo fi sí ẹjẹ́ àfi sí mo ń bọ̀ nù hmm, dino ó ti dọ̀tà tíkà ẹni ẹlẹ́ni ẹ̀là òde náà má jẹ sọ̀rọ̀ ó lọ sáǹtì sẹ́rí sẹ́rí you can see the small girl I mean not small girl you can see the young lady did you see wọ́n kọ́ tó gbé sínú oúnjẹ náà dàlẹ́ did you see the person every day like that láti for the past one and a half years now that I'm now constant on this, this thing. And now I followed him Boba to Boba. He, when he's in Dubai, the last time he was in Dubai, before a few days to the election, and he was saying, oh, I mean, who are in pain now? I can't hold it. I lost his kirikon. Hey, oh, after Sunday, oh, I lost Bada, I lost Awo, and he'll be showing them, young, young people. Young, young, young, young, sharp and again let me show you this one where you know they will calling for protest all these protests gbogbo àwọn ọmọ ẹ̀yẹ kò sí kankan wọn níbẹ̀ ṣe wò lórí wọn olórí parakata lágbára Kristi. ibi báyìí kọ́ ó yá ibo ni. How Nigeria's ongoing challenges to the security on a. Hmm, ó sì no èèyàn kọ́ la fẹ́ wò ibi tẹ́ ti ń tẹ protest ni ẹ̀hẹ́n this protest. mo tẹ̀ sí from the anti-corruption network on the streets of Abuja. The protest, which involved pregnant women, including anti-corrupt, all this evil PDP have done to me and Dino secretly engineer some people here in Canada to be torturing my daughter. Is it not corruption? Is it the will of God? And do no funny thing that Dino claim to be a Christian o. Although tó bá dìgbà kan gbégún náà ó máa ń gbégún kò yàtọ̀ sí àwọn ará àti he be talking about àwọn tó ń sọ̀rọ̀ ń pa wọn níjọ́sí díẹ̀díẹ̀ náà fi yàtọ̀ òun kàn kàwé ni tẹ bá sọ pé educated madness àwọn làwọn míì níbú yìí o ó ti yé yín because èèyàn ò kì í bú ẹni tó bá ti ṣe sínétọ̀ rí ní ìlú ẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ̀ bí lè ṣe wà mo admire yín gan mo love yín o hmm, ṣùgbọ́n òótọ́ rò ní ká má sọ òun ṣó ti yé yín listen o even the pregnant woman women are part of the protest okay o on this protest they throw tear gas bomber to bomber with police and he knows o oh, that Nigeria they know Nigeria they don't know how to protest and the moment you go out there's no how life will not lost okay and anytime they are going for that protest Dino will not go with um, me ní dárúkọ àwọn ọmọ yẹn wọn ò ṣe mí wọn ò ṣe kì í ṣe pé àwọn yẹn náà ṣe mí kò ní lọ pẹ̀lú ọmọ ẹ̀ kankan biological àwọn ọmọ yẹn ti dàgbà ó àwọn ọmọ yẹn wọn ga gọ̀lọ̀kùtọ̀ gọ́lọ́tọ̀ jù lọ àmọ́ iṣó ti yé yín àwọn ẹgbẹ́ ọmọ ẹ̀ náà wà nínú àwọn tí ìyá wọn kò lówó tí wọ́n jẹ́ sínétọ̀ tí wọ́n jẹ́ sínétọ̀ rí o tí wọ́n máa tẹ̀lé tí wọ́n máa forí kó jábì ó ti yé yín ẹni tó bá ti ń ṣe nǹkan wọn ò ń fi ṣe tiwọn bẹ́ẹ̀ o ẹ máa gbọ́ ọ̀rẹ́ járe àti corruption. you can see this um, anti-corruption ni wọ́n ni wọ́n fẹ́ corruption a child somebody is carrying baby all this if you want to help uh, the youth and the people who are lack is it by taking them for protest and risking their life and destroying their life and then Dino will display a lot of cars cars that can feed a whole Kogi state Dino will be displaying car that can feed the whole Kogi state for one year those motor those cars you see those machine they are not ordinary cars they are cars <laughs> in fact That can only happen in Nigeria. Okay? It's not the only one that shows that, that flaunt that. But it that can only happen in Nigeria. If any politician shows sign of such kind in Canada or America, ti ẹ ti ba ti ẹ ṣe kíni ó ba ṣó ti yẹ yín Dino is enjoying anytime they want to go and do protest because all these people to me I see them the people who follow you at times they are fools you use them they'll be wretched only Bodino is your dream husband if I marry him this is what I will tell him I will tell him secretly but he's not marrying me and we are not married so I will open it openly I will do the letter openly because Bible said to me this year according to the book of Isaiah chapter five verse twenty, that anybody that see evil this year and call it good he said woe to that person I don't want woe to be my portion and also I want to escape him and his children from war because you know it's, to me it's just too wicked orí wọn tó ń dán yẹn pàràkàtà yẹn you carry wickedness to me now the truth the truth is bitter okay okay so I I study you the Dino you say but Dino is your dream husband ṣebí dream ṣé dream yẹn dẹ̀ ti come to pass ni tó bá come to pass náà n ti máa ṣe ní gbọ̀ngbọ̀n ni mo kàn lè ṣe ní korodo n ti máa ṣe ni mo ń ṣe yìí so ti yẹ yín bẹ́ẹ̀ yẹn I don support evil and when people don't know things that they are doing at times we have to do we have to call them into order you can see now that i don say ba dino àwọn ọmọ ẹ náà nítorí ṣe báyìí ṣe mo sọ bẹ́ẹ̀ mo ní ọmọ ẹ ọlọ́run ò ní bẹ̀ṣẹ̀ ẹ wò ọlọ́run ò ní bẹ̀ṣẹ̀ dino wò ní orí olórí kìíbàtì àti lórí michael àbí kí lórúkọ ẹ àti obìnrin ẹ mo ní kò ní bẹ̀ẹ́ wò lórí ẹ but all the evil the, all this pdp and you know have done to me secretly also e affected me tó bá ní iṣẹ́ pè fún mo lè ṣe pè fún ọ bá iṣẹ́ pè fún ọmọ lè ṣe pè fún ọmọ ẹ àbí kí ló fi ní ṣèyàn kò ṣe dandan kó jáde kó wá ṣépè fún gbogbo ìyà tó ti lè jẹ mí àbí oríṣiríṣi nǹkan tó ń ṣe fún mi ṣé kò àfẹ́ tọmọ mi ni you understand but see yet i still pray for the child because ọmọ yìí wà lórí platform tí bá máa tẹ̀ sójú ẹ̀ nígbà mi ọmọ ẹ̀ ni máa ń wò mo máa ń wo ọmọ wọn mọ́ra wọn láàbọ̀ tó ẹni tí ò bá mọ ọmọ ọmọ yàn lára mi ò tiẹ̀ wọ́n mọ this time around mi ò dẹ̀ níṣẹ́ kò fọmọ lọ́mọ torí àwọn ọmọ yẹn ò bẹ̀ wọ́n níṣẹ́ majority of these children the parents don they don send their parents to go and do to do go àforíkójá pay so ọmọ ẹ̀ ò ṣẹ̀mí never àtẹ̀yẹ́ tí wọ́n bí fún tí yóò gbà gan tó bá dẹ̀ jó nǹkan ló bí ṣó ti yẹ yín bẹ́yẹn ẹ̀hẹ́n so ti ẹ jẹ́ máa sọ̀rọ̀ mi lọ don't distract me. Mm. So you can see Dino now. Yeah, Dino, Dino to push for the sack of the Rivers State Police Commissioner Umbu Joseph Umbu. All these people they use, they just give them some token, token, token amount. They will be, they will be poor. They are poor. Oh. These people that they are using for protest, they will be poor when you look at this protest from A to Z oh yeah let's continue you see you see you see àìní mm-hmm. ah, láti sọ̀rọ̀ you you know you know how to speak grammar bb grammar tá a rí london the heaven is Dino Dino we study is a lawyer okay if you like bring your you know if you like you go and bring your letter you say you want to sue me systematically you are part of the trouble they are giving me under them because you want to be you want me to be doing something nobody can force me to do anything when the time I was doing it I do it voluntarily and you cannot take me and tell me that I will be poor Kima, Kima was shoot. n máa wọ shoe tẹ́lẹ̀ kẹ́ni máa bẹ̀ sí wọ slippers you want to show demonstrate your wickedness me no dey for that me no dey for bá mi ó yá dino sọ̀rọ̀ ìkéjì. ẹ bá surutu lẹ́jọ́ àmàkà. ẹ fẹ́ surutu kì í ṣe surutu ṣe surutu dá àmàkà pé kó dákẹ́ kó gbé wàhálà ẹ̀ lọ́sọ̀rọ̀ yẹn kì í ṣe surutu lẹ́ lọ́ọ́ fà ń bẹ̀ ni surutu kọ́ ni ìdáàsì ni kì í ṣe surutu lẹ́ lọ́ọ́ fà yẹn ó ti yé bẹ̀ yẹn so kí ẹ kó àwọn èèyàn jọ bí ìyàwó ẹ ex girlfriend náà bó ṣe máa ń ṣe nìyẹn o gbogbo àwọn kẹlẹ̀ mọ́ pé àwọn gẹ̀ẹ́sì náà sì tó ń dì pẹ̀lú dino bírú àwọn àfẹ́dárúkọ wọn àwọn sẹ̀líbírẹ́tì àwọn nìkan àwọn eléyìí ike àti àwọn onídìí pílásítìkì àti oríṣiríṣi àwọn oríṣiríṣi àwọn èèyàn tó ti yẹyin mẹ́yẹn gbogbo wọn àwọn iṣẹ́ tó kọ́ lára àwọn boyfriend wọn lẹ́rí yẹn kọ́ tó wí kọ́ tó bọ̀ wọ́n ti pe protest wọ́n ti pe protest tó ti eyín kò tiẹ̀ ní dáa kí Ìyábọ̀ Òjó máa mọ protest ṣe torí pé Dino ẹ̀jẹ̀ ni Dino bó ṣe wà ó ti donate small spam ó ti donate ẹ̀ fún Ìyábọ̀ so kọ́ ní ọmọ ni ẹ Ìyábọ̀ nǹkan ó máa ń ṣe kó tó wí ó ti pe protest ah it's in the blood it's in the blood so ti yẹ imẹ́ yẹn wọ́n ti pass across to kínní kí lórúkọ ẹ̀ bóyá jẹ́ àmọ́ sọ̀rọ̀ you can see you can see the tear gas it's possible that day also here each time there is protest in Nigeria life lost okay because the protest happen abroad also That's not the way they do protests in abroad that Nigeria used to do their own. They can quickly block the road and tell you that the anti-clinical will not pass, the people going to the office will not cross, they will not know car must move, they go close to their area. They will be breaking some law and stopping peace. I'm not saying protest is offense, no. But the way they do it in abroad, they are not doing it like that in Nigeria. When they want to do protest in Nigeria by going to toll gates, going to everywhere the people rich people are going to pass and be telling you if you pass back where you are coming we are going to burn your car we are going to do this be be terrorizing people and they will call it protest and those one also will be calling authority that ẹ wá bá wa mú àwọn ọmọdé yìí so ẹ wọ́n ti dúró síbi o àwọn eléyìí lóṣo lórí wọn o so ti yẹ mẹ́yẹn so ó yá ẹ̀sì ẹni mo mọ̀ pé the way I mention Dino now Iyabo now eh, Dino you can be angry Is but is your ex either you like it or not you slept with her uh-huh, and you pass àbí ẹ release ní ọjọ́ tẹ ẹ bá sùn ni you you pass something now àbí bómi ò dàṣẹ́ jẹ́ òwá ni ẹ ti ẹ ṣáà release nǹkan kan ẹ tún release ó ti yé ẹ̀hẹ́ so eh release release ó lè má pẹ́ ṣùgbọ́n you release okay? so téèyàn bá dẹ̀ ti ṣe má jẹ̀mú ẹ̀jẹ̀ ó possible ẹ̀ má jẹ́ àmà sọ̀rọ̀ lọ. you can see what happened this another one like i mean this is the same one but i can tell you that authoritatively i'm not saying what those police are doing is right o mm -mm. but nígbà tó bá ti mọ̀ pé ìkà ni àwọn èèyàn ó mọ̀ pé ìkà lọ́mọ ejò ó wá lọ kó ẹyin àti ọmọ tí ó yọ pé nǹkan tí ejò gbúdọ̀ fi yín ṣá ó lọ kó sẹ́gbẹ̀ẹ́ ejò ó dẹ̀ mọ̀ pé ìkà ni ọmọ ejò ta la máa bú ṣé ejò tó jẹ́ pé èèyàn ti mọ̀ lólóró tẹ́ ti mọ̀ pé àwọn tó lọ fẹjọ́ wọn tó ṣe ráìtì wọn ò lè rí justice gbà but you now carry people children all the time and then you be using it that you have been fighting for people all the time fighting for people all the time fighting for people all the time If náà ti ń sáré lọ yẹn bẹ́ẹ̀ sìn èmi lè sáré sẹ́nu mọ́tò casualty máa ń wà ní every time there is protest like that there's always a casualty. you see you see that protest do you see what they are doing So if people are if people are poor in Nigeria, there is a limit. I mean, there is a chance of dying suddenly and dying young. Is the chance is very very wide. So it's the limit. I mean, it's not limit. I mean, it's not slim at all. It's very wide. Okay, because they use people that are poor, who don't have people to. Nobody can use like they just they just take anybody for granted, especially when you don't have money. So I want to help, I want to tell Dino this. This hard protest in country where you want to tell the whole world, your government that, okay, oh, what we are doing, the way we are feeling, we don't feel good. We want to fight for people, we want to speak for our people. Different word. But those who are fighting for people will not be showing their property, the kind of luxury car, like that. Okay? all the people tó máa ń kó lọ yẹn they are poor tó bá ti níbi tó ń ti wà they can just give them token token sàrà ni ẹ mọ sàrà ni tó bá ti lọ jẹ sàrà tó bá tún ti dìgbà tó fẹ́ jẹ sàrà wọn tó ní kán wá ara wọn bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa fẹ́ ka àwa mọ́ làwọn ò ní fẹ́ gbà fún anybody olórí burúkú kankan kì í ṣe dídò mo pè bẹ́ẹ̀ o ẹ torí àwọn torí ẹ mo ṣe máa ń hammer those who have stolen from me okay if anybody support evil against me they support evil against me the Lord will they will destroy the person okay so if I check if you check this Dino page if you check Dino page are you getting what I'm saying if you check Dino page you will know that a lot of ladies a lot of people have died on Tino page that we celebrate them. Oh my God, this guy, hey, this one die, hey, this one die, and they are all young boys and girls. All young boys and girls. And what killed most of them? What exposed those people to danger? Most of them is because they follow Dino because some of them they won't come kúkú politician owó tó ní jẹ́ ń They the owó tó ní jẹ́ then they will want you to fight for the job they want you to labor for the things that they are not going to give you part of okay they want you to be fighting wọ́n máa sọ pé iṣẹ́ tó máa ṣe tí ò ní jẹ and they know they have target pé léyìn ni eléyìí tó bá ti ṣe tán bá eléyìí là ṣe ṣó ti ṣe bẹ́ẹ̀ wickedness dino malaye to me to me i believe maybe anybody have not said this to you to me what you are doing is not right if you are calling for protest all the time every time the way you say you fight for people and you know the money the problem of the country is money Oh, that the money is not circulating some certain people are getting money and who are not getting are getting poorer and you expose you have a lot of money okay you have a lot of investment you have a lot of property okay and each time you want to go out for that pro protest your children are not there not you alone all the people always organize the protest their children are always being protected their children were not part of it and that is it during the covid nineteen two thousand and twenty when they said there's problem in Lagos in Nigeria not in Lagos I will not mention Lagos they said there's problem in Nigeria as a whole do you know what they say a lot of people a lot of people die those who organize it on social media using your mouth are busy chatting there that if there is problem if anything happen count me out o oh. do you know when they say people die that time Did I hear saying that Auto Bola don't even come out to cry eh we are going to show you some people they will tell you is it because i'm not crying if i cry my own inside you know do you think i will see people crying i will not feel it you understand me but i just keep quiet at time because i've told you guys that i'm not in partaker of this so if anything happen don come in to come and do shout unnecessarily by fire by force and i do stand on my word but some people they want to tell you that when you talk they cancel whatever you say They want you, if you say you are a woman of your word, they want to set you up for people to see that, oh, she's, she's, she's a bipolar. She never, she's never serious one day. She always change. She's not, she's not consistent. She's not stable. They give you name, different names. And a lot of people who organize it, they will down, after that they will not tell them to be relaxing because personally they want to fight you. Me personally, I know the case of that PDP or no PDP. They are fighting me secretly up to date despite I work for them without money. Dino ò fún mi lówó mi ìlẹ̀ lè sọ pé yóò ń fún iránṣẹ́ sí mi pé kán fún mi tí wọ́n fi jíṣẹ́ bọ̀ pé kí n pè báyìí kó sọ pé Bọ́lá gbé àkáǹtì ẹ̀ wá tí mo tún béèrè lọ́wọ́ ẹ̀ kó mi o mi ò dẹ̀ bínú sí i àbí mo ti bu nísìnyí àbí mo ti bu bí mo ṣe bú Wàsíù Wàsíù jùlọ lọ́jọ́ orí Wàsíù náà òkè inú ayé ẹ̀mí èṣù tó wà nínú Dino Dino náà lẹ́mí èṣù tiẹ̀ designer ototo ni wọ́n gbé but Wàsíù ní ẹ̀mí èṣù tó le tójú ti Dino lọ Dino torí Dino tó bá ti ṣe burúkú dé àtúnṣe lọ ṣọ́ọ̀ṣì ṣòtì yẹn náà wọ́n ṣe ní different way ẹgbẹ́ mi ò bú Dino mo máa ń bú Wàsíù nítorí pé ó ti tọ ẹyẹ sọ̀nù lọ́wọ́ mi ó dẹ̀ ti rí pátá mi mo dẹ̀ ti rí ìwòwò ẹ̀rí ó dẹ̀ tún jà mí lólè ó dẹ̀ tún ṣe burúkú fún mi so that is it tó fà rí fún nìyẹn ó tọrọ yes or no lọ́wọ́ mi yes or no ẹ mọ̀ tó mọ yes or no ṣé o máa ṣe àbó mo ní mi ò ṣe ó bá fipá ṣe òkùtọ̀rọ̀ yí ẹ̀sọ̀ náà lọ́wọ́ mi so àrífín ni fàmílétè ntutọ́ fàmínírunmú kó o pè mí lórúkọ ṣó ti yé so a lot of people lè máa sọ pé orí ẹni ṣé o mọ̀ pé dignity person láwùjọ ni ó dà ìpò orí ẹ̀yìn tẹ máa ń sọ̀rọ̀ yẹn orí yìí ti dàrú ṣé torí pé ẹ tà sóko ẹrú ṣé torí pé ẹ ride mi ṣé torí pé mo ṣoore ẹ jẹ́ aláìmoore lẹ́ẹ̀ máa ṣe pé ẹnìkan jẹ́ dignity person ṣé èmi jó ló ni tó bá jẹ́ ọ̀rọ̀ tó ríṣì tó ń jáde látẹnu mi àti tó tọ̀rọ̀ tá a máa ń sọ inú iṣẹ́ mi ò ń ṣe èèyàn ni I'm a rich woman full of word of God and full with wisdom and fear of God is richer than any money. ẹ kàn value òtítọ́ money because gbogbo ẹ fẹ́ kí gbogbo ẹni tó ti fẹ́ parun tó ti wọkọ̀ ìparun fẹ́ kí everybody parun pẹ̀lú òun that is the everybody will be systematically destroy and eliminate I mean eliminate the truth. anyway Dino Malaye, every boys and girls following Dino for protest and all this ṣe pé ojoojúmọ́ òkú ló máa ń sin Dino ò lọ sí wedding kan ẹ̀kọ̀ọ̀kan wedding wedding ó ṣàmì ẹtì yẹn mẹ́yẹn ẹ̀kọ́ but òkú ẹ lọ worí péjì Dino àwòkú ọmọdé dẹ̀ nù òkú ọmọdé kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ màá máa gbọ́ my nephew màá máa gbọ́ my cousin màá máa gbọ́ my brother màá máa gbọ́ my kìnnì kan màá máa gbọ́ my fans màá máa gbọ́ my kìnnì all of them youths, youths. Kilo ló dé ṣẹlẹ̀ ayé yìí àwa ìlò ni adé you talk you die you don't talk you die a country a society that the kìnnì kan that you say silence is a kìnnì kan is is offence you be speaking English for us here English. Ni oríṣiríṣi I tell you you can preach the person somebody said to me that time that Dino Malaye born in Christian home you may have a calling upon you you tell story how you are when you are drinking garri i will help you to post it also come by rẹ̀ sí bèbí náà post ìyàwó mean, mama, bẹ́ẹ̀ post ibi tó bá ti ugly oríṣiríṣi fídíò ni wọ́n ti post lọ́dẹ ní ní fi bú ẹbí tó ti mú gàrí màá báyìí post máa fi ṣe dp mi but the lord has blessed you and you have a father your mother you lost your mother lórí struggle iná ni kí ló dé tẹ́ ẹ dájú ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ ìgbà ewu ìgbà ìkẹyìn but you are not a baby now bó tẹ̀lé pẹ́ tún gé ọjọ́ orí yín sẹ́yìn àbẹ́dẹ̀ bùkún àbí nǹkan you are not a baby eh? wickedness la kàn tiẹ̀ sí o bóyá àwọn opponent yín ló ń pa wọ́n ni o of course gbogbo ikú burúkú tó máa kú yẹn náà ni oríṣiríṣi àwọn èèyàn bóyá tẹ́ ti ṣẹ̀ àbí pè ni o àbí kinní kan ni o àbáwọn opponent ni o àbáwọn party kan ni o tẹjọ ń jà ń ṣètì yín tó ń tájẹ́tì bóyá pa eléyìí kébì náà pa kan lẹ́yìn ẹ̀ ẹ̀ wá ń fa ayé àwọn ọmọlọ́mọ cascos ẹ̀ dẹ̀ máa lọ bẹ̀ ẹ̀ dẹ̀ owó yín ò dẹ̀ ní five hundred thousand lọ gbogbo yín tẹ́ máa tán bá ti pa ẹnìkan tó bá kú báyìí five hundred thousand náà máa lọ fún àwọn fámílì ẹ̀ tó máa jáde látàpò àwọn tí wọ́n bá five hundred thousand ni àwọn èèyàn tó máa dúpẹ́ thank you so much tó bá tún kú tán wọ́n tó máa sọ pé ah that man nice o that man nice o that man nice go o ìgbà tí kinní kan kú five hundred thousand ló fún wọn o wọn ò ní mọ̀ pé ẹni yẹn ti ṣiṣẹ́ five hundred million tí ò dúró jẹ ń this is wickedness o ó ti yẹ yín báyẹn dínú wà láyé òun mo ṣe ń sọ authoritatively lónìí i just notice it ni o people what i'm saying now maybe people don't notice in your platform your platform is zero by ènìyàn and then you wear something and then part of your car you just ní àmọ́ wọ́n ti wá ṣe kíní bíi pé wọ́n ṣe fíìmù wọ́n máa ṣe wọ́n máa dúró bí tí wọ́n ti ṣe wọ́n máa ṣe bí James Bond okay so it's a taboo okay now people say well, they want to fight for me what did I need now if the people are fighting for me what did I need I need money to get up to start my business But people don't want to give you, they don't want to make you the, they don't want you to have the opportunity because you are being, you are, you, you have a, a strength of fighting that they can use you and trash you and they will keep their girlfriend that they believe that they want to enjoy life with they will tell you those ones just keep quiet they are going to deal with that they will be using you and when you refuse to even do the work papa they start fighting you if people want to tell me that they are fighting for me what did I need what did I complain that they stole from me is it money and then the, what the little I have to even sustain myself they still tell you that they will take, take it from you they know you are part of wickedness of Nigeria is it because you are telling people you are and you we have many things that is ṣe secretly no tá a lè mọ̀ torí ní Nàìjíríà àbí politician kan ni you a politician you only want to point into others but people also point at you this bit this is what owó tí gbogbo yín ṣe nìyẹn àti gbogbo yín kì í ṣe party kan gbogbo ẹ̀yin politician this is what all of you do but now i'm talking about you torí èèyàn ò kì í níyàn mo ti sọ̀rọ̀ fún ẹ dáadáa dino mo ti sọ̀rọ̀ fún ẹ dáadáa i supported you never pay for it and i some people and i know you do you do give people uh, opportunity and you do give people chance on this social media you do give money but èmi ọ̀dọ̀ tèmi because ọ̀bọ tó bá ti fi lọ̀ mí nìkan ẹ gbúdọ̀ pín ọ̀bọ yẹn kárí ẹ má fọ̀bọ lọ̀ mí o kẹ má bàa jẹ ìnà kí sùn ẹ̀yin tẹ́ ń fọ̀bọ lọ̀ mí ẹ má máa fọ̀bọ lọ̀ mí mọ́ kẹ́ má bàa jẹ ìnà kí mò You are part of the evil that is happening in Nigeria. Some people now dey say ah komore o komore o kẹ́nìbọ̀dì má ṣe ẹnu kó má ṣe ikú bí ikú ejò kẹ́nìbọ̀dì má ṣe ikú bí ikú ejò kó máa kàn ṣe bí ipò òun ní ọpọlọ kan àbẹ́nìkan tó ti lọ tó obìnrin kan àbáwọn anybody you know we just dey eh, give respect to people ni o and you know you see i no abuse you tí n bá rí fẹ́ ṣe ṣáàtì you know me tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn and we do it bí mo ṣe máa ń báyọ̀ ṣe máa ṣe máa tẹ̀ sójú ẹ̀ because if bí èmi kan ṣe wà báyìí i know that you just wan believe that ẹ eh, bóyá èmi kí ni mo ṣe láti fi ba ayé ẹ jẹ àbí láti fi ba ayé pdp jẹ mi ò sọ fún máa yẹn tó wá láti òkìtìpá kó wà ẹ dẹ̀ tún ṣó kí lọmọ ọmọ tó wá láti òkìtìpá yẹn ìlú ọmọ ìbọn ọkùnrin ló ti wá wọ́n máa tag mi pé eh, you da lie to destroy other people's life did I tell him to call me when they stole a baby in the church mi ò mọ̀ rí wọ́n kàn sọ pé àwọn sínétọ̀ kan wà ní ṣọ́ọ̀ṣì o wọ́n dẹ̀ sẹ́ni píṣọ̀ yẹn sí ni àwọn ọmọ ṣọ́ọ̀ṣì sọ́tò bẹ̀rẹ̀ ló sẹ́ǹdẹ̀ àti ìyàwó àti gbogbo wọn èmi nìkan dẹ̀ kọ́ ni mo ṣí ẹ̀ ọ̀dọ́ onígbà yẹn èmi mo front fún ọ mo dẹ̀ ṣàánú wọn ni kì í ṣe pé wọ́n fún mi lówó hundred dollar níjọ́ kan náà ní kí n fi ra káàdì mo ní ẹ má fún mi lówó tẹ́ bá fowó lọ̀ mi mi máa dìde sí yín o mo nítorí pé ọlọ́run dìídì torí pé mo ti gba confirmation ọlọ́run dìídì rán mi sí wọn ni tá a bá wá ṣoore fún wọn tí wọn ò bá mọ̀ kò sí problem mi ì dẹ̀ sọ pé kí ọmọ ọlọ́run máa sanjọ́ fún mi torí bẹ́ẹ̀ ọmọ mi ò ní sọnù ọmọ ọmọ mi ò ní sọnù kò sẹ́ni tó plan ikú fún wa tó máa sọ síìdì torí pé oore lèmi ṣe aṣoore má ṣèkà lèmi kò dẹ̀ lè sí èjò dẹ̀ lè kówọ̀ mí nímú wo mi wo mi dino tó o bá réyàn sọ tòótọ́ ọ̀rọ̀ fún ẹ I'm telling you nothing but the truth. I'm telling you the truth for free. You are part of the system that destroyed the corruption. I mean, that destroyed the system. You at least you are in the power for eight years. At that moment, you're gone. Ṣé ìgboro ò dàrú ni? Ṣé ìgboro ò ṣe kinní ni? Although you always fight them We Wì kinní kan kinní kan. Ṣé tó bá pín owó fún yín gbà yẹn? Àdúgbò owó mọ́tò tán ní kẹ́ra. Tán pín fún yín torí wọ́n máa pín àwọn bullet proof fún yín nígbà yẹn. Prado ni wọ́n pín gbà ayé I mean, nígbà ayé yín kọ́ ẹ̀ ní kú báyìí ẹ̀ ní ọlọ́run máa bá wa kó sí nínú tẹ́ palaba tẹ́ máa ní kó máa blog mi kílẹ̀ pé mi rà á ní retí yín ni i see you ṣebí ẹ gba mọ́tò nígbà yẹn tó wó gbogbo bẹ́ẹ̀ ṣe máa pariwo ìní kọ́ńtì dà kí ní kan tẹ́ máa pariwo nínú ilé tẹ̀kọ́ máa jà mi ní pé kẹ́ máa jà o kí ní gbogbo ìjà tẹ́ ti máa ṣe àti protest yìí influence ẹ̀mí part wo ló ní ní orílẹ̀-èdè nàìjíríà yàtọ̀ sí pé káwọn èèyàn kú káwọn ọmọdé kú kẹ́ máa lọ sí fọ́nẹ́rà ṣáá ẹ́ mo bèrè ní o ṣé wọn fún yín ní prado wọn bá pín owó ní house of assembly àbí ní rep àti senate ẹwà ńgbà ṣé ẹ kì í gba owó tán bá pín ẹ ṣe sẹ pé owó yìí wọn ti pín mí nígbà tèmi o ṣé ẹ gbà ẹ máa pariwo we are not the people are hungry people are hungry because it's part of uh, gimmick that they do táwọn others náà máa ń ṣe so that people will love them even though wọn bá sí power mọ́ wọn máa rò pé wọ́n fàájì fún wọn stop it jàre gbogbo yín lẹ́kọ̀ọ́ máa ń lo one gimmick or the other just to be telling the whole world i mean telling your citizen that you are nicer than the other one the money they share for you you don collect me. is it none of you that getting allocation you collect na all the card all the bad bad card the money e, evil spirit card that they use to give all of you that they will use all the pro project owó tó yẹ kán fi ná kán fi tún ayé àwọn èèyàn ṣe tẹ máa fi ra mọ́tò ṣé wọ́n fún yín ẹ̀gbá ń bẹ̀ ni. and people we are tired o people must know must you be okay marriage kuma you no do i know you service women every day you no show there if it's eh, anytime you're one of anybody you have slept with is celebrating birthday and people want to be calling them with your name you now do your hand like this to tell the whole world that there's no ring in your hand what type of life is that your girlfriend you refuse to show everybody the people you are harming you don't show them and then you want to be fighting up and down the kuma ó dà pé kì í gbọ́ràn sáwọn fámìlì yẹn lẹ́nu ẹ ń gbọ́ràn o because ẹ ti mọ̀ pé ẹ nílé gbọ́ràn sáwọn èèyàn lẹ́nu òun náà ló jẹ́ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn òun lẹ̀ ṣe má rí ẹ nílé gbọ́ràn ẹ kì í ẹ fẹ́ gbọ́ràn tó ti yẹn mẹ́yẹn ẹ wá máa wí pé ẹ you talk you talk you die you no talk you die. you be doing as if ikú yẹn kọ́ ẹ ti fẹ́ kú ẹ̀yin tó yẹ pé láìkì mọ́tò tẹ́ láìkì oríṣiríṣi ká tẹ́ má máa deceive obìnrin oríṣiríṣi tẹ́ bá ti fẹ́ deceive obìnrin kan tẹ́ má máa tọ́ jẹ tó bá ti máa yín sọ̀rọ̀ lórí social media míwà àwọn original àwọn nǹkan tẹ́ ń lò ẹ̀ ní jẹ́ kó jáde lórí social media àwọn tó bá kànlẹ̀ ń kéèké náà. bí àwọn PDP náà ṣe ń lò yín lẹ ṣe iṣẹ́ MC lẹ máa ń ṣe ní APC ní PDP iṣẹ́ tí MC ṣe fún APC ní dino with all the education tẹ jẹ́ lọ́ọ̀yà bó jẹ́ pé kẹtì ẹ̀ lọ́ máa bá wọn kẹ lọ́ máa bá wọn ṣẹjọ́ ní kóòtù lójoojúmọ́ ṣebí you have a business all over the world iṣẹ́ tí wọ́n ń lo MC fún ni wọ́n ń lo dino fún can you believe it ní PDP iṣẹ́ tẹ́ MC ń ṣe MC tó ń pè táàtì líkè tó bá fẹ́ jókòó báyìí tó yẹ jọ máa jẹ òun ló máa kọjú sí MC iṣẹ́ tó ń lu MC ṣe ní PD ní APC ni wọ́n ń lo dino fún and you have your father you have your children and that's why most of the time when any time I say anybody that wage war against my daughter oh Lord say them with their children all of them say eh cause all the children eh, cause the the people who are doing it don't cause their children stop deceiving yourself if I cause or no cause or anybody no cause whatever anybody sow we surely reap and the children bíbélì ló sọ bẹ́ẹ̀ ó lè mi ní ọlọ́run tó máa ń bẹ̀ ṣe bàbá wò lára ọmọ láti ràn kí ní dé ìkẹrin if you love your children will you do that to your children what else do you want tẹ́ ń wá láyé gan tẹ́ ẹ̀ rí mọ́ tẹ́ ẹ̀ rí ìkan nínú àwọn politician ẹlẹ́nu yọ mẹ́ta yìí Ṣèyí Mákindé náà sọ ó ní if I finish this my ten only I don't want to do politics again because they believe that àwọn ẹlòmíín wá sáyé wọn ò tiẹ̀ di gómìnà wọn ò di sínétọ̀ rí wọn ò tiẹ̀ ní nǹkan kan rí ń tọ́lọ́run ṣe fún yín bẹ́ẹ̀ náà lè máa jókòó lẹ́kọ̀ọ́ máa máa ṣe gàràgàràgàràgà káàkiri exposing the children the people following you to danger your children gan exposing them to danger you can see me that i'm not like you dino olórí ńlá sórí pé mi ìdàbí wọ abóre pé mi ò ríran ní abóre pọ́dẹ̀ ni mi abóre pé mi sense kankan tó ń ṣẹlẹ̀ ni i know everything but i just know that tèmi torí mo mọ̀ pé àwọn iṣẹ́ tó bá bèbè tó bá ti fi ọwọ́ mi build o lè má rí mi pé mo ṣe kankan But I know I've done a lot of things to you, a lot of good things to you, both openly and secretly. By praying for you, báwo lèèyàn ṣe máa máa gbàdúrà fẹ́ni tó ń ṣèkà gan òun ṣèkà wá tó ń ṣèkà ṣé èmi ṣèkà fọmọ tiẹ̀ ìwọ lè ò lè ìwọ ò lè bó ṣe wáyé o lè celebrate ọmọ mi náà ṣé torí pé o jẹ́ senator ni mo ṣe celebrate ẹni mo ní senator ní family tó ọmọ mi ti jáde èmi náà ní senator mo láwọn èèyàn pàtàkì nílé mi you think I honour people like that I honour God I respect people also but eh, I don't carry things the way people carry it I carry you I carry people not because of money and what they have given to me nobody have given me you can see the way I suffer for money all this thing all this thing tó ń ṣẹlẹ̀ yẹn ṣé PDP ò mọ̀ ń pa ẹ̀ Dino ṣé ò mọ̀ ń pa ẹ̀ olórí ńlá the people, those boys, if you don't do, you preach, let me tell you, the Almighty God can use that politics to raise you, to raise your family, you are behead. wọ́n ti gbọ́ tó bá dẹ̀ tún fẹ́ lọ tọ́lọ̀ bá tún sọ pé o tún máa lọ sí post yẹn wàá máa sọ pé o fẹ́ jẹ president ṣé ìbàyè ipá àti kìnìún yẹn àti gbogbo oríṣiríṣi ẹ̀ máa ná oríṣiríṣi nǹkan síra yín ṣóun ni ẹ fẹ́ fi dé ibi tẹ̀ sọ pé ń lọ ni àbí ṣé wọn ò rí ṣé wọn ò rí bóyá ìpè tẹ́sí ẹ̀ ní bóyá tọlọ́run ni láti wàásù because you have spirit of God in you ilé ọlọ́run dẹ̀nu ọ̀nà bí yín sí àti iṣẹ́ ọlọ́run lẹ́ ṣe láti bẹ̀rẹ̀ ọlọ́run lè lo politics yẹn lákàn ti fi race yín pé kẹ́lẹ̀ ẹ ti mọ̀yàn kẹ́ ti lówó kẹ́ ti ní nǹkan tẹ́ fẹ́ láti wá máa ṣiṣẹ́ fún ọlọ́run náà now you just want to you want to save Nigeria you you you you want to save Nigeria you are not saving Nigeria you are not a saviour for Nigeria you that love car like that a saviour of Nigeria we no love car we no love passion like that kò ń ṣe saviour you with your life na to abasa na my money o hey, na grace o god o ah no jealous me o hey, na kiriko o hmm, hmm, hmm. you want to save Nigeria with that car you every time you show that car like that thank God you are born in Nigeria you are born in Kogi State only in Nigeria and Kogi State can take that. They cannot bond anybody in Quebec here and say he's a politician, he's a map, house of Kirikan Kirikan, he's in parliament and then he showed the everything like that. And then he be doing ipa party, tipa at agidi agidi. Èwo lọ́yà, èwo ọmọ tí wọ́n bí tí wọ́n fi àjà àrọ̀ pọ̀n, èwo ọmọ Christian, You, kan you. iṣẹ́ iṣẹ́ MC ló ń ṣe fún PDP. Àbí tó bá lò ṣe mú mú máa pa ẹ́ ni. Abó mọ̀ pé gbogbo àwọn tó bá wà lẹ́yìn ẹ̀ náà tí wọ́n máa ń kú kú òjijì tó kú kò sí tó jẹ́ pé ẹgbẹ́ àtọ́k gbogbo orí Facebook ló ti rà tán Dino orí Facebook báyìí Dino ló ní àwọn PDP ló ní majority orí tẹ bá ti rí àwọn tí speaker tó yẹ wọ́n sọ̀rọ̀ tí gbogbo àkáǹtì wọ́n rìn yàyàyàyàyà tó go viral di àwọn míì ní Dino nìkan àwọn PDP ló ní àti àwọn bíi rìtáyà àwọn tó kó báwà bí àwọn pòfẹ́sọ́ lágbájá bí àwọn pòfẹ́sọ́ tamẹ̀dọ̀ bí àwọn ah, mínísítà kan tó ti lọ ó ti yẹ yíbẹ̀ to be expressing their feeling all those things that they are saying on social media do think those ones do àwọn ọ̀rọ̀ yẹn ṣẹ́ni pé ó ní effect gidi lára àwọn èèyàn yàtọ̀ sí ọ̀rọ̀ tá a bá sọ lórí platform ọ̀bá yìí ṣẹ́ni pé ó ní effect ní instead of that àwọn èèyàn di alátìká sí àwọn èèyàn sínwín sí àwọn èèyàn ṣorí burúkú sí àwọn èèyàn ṣèkà sí oríṣiríṣi wèrè wá ń pọ̀ sí i ṣe é rí púpọ̀ ni you are only creating more problem to the system and say you, you are a saviour tí saviour bá dé we are going to know Dino you are exposing you to danger a lot of go and sit down and check in your own record alone how many youth ló ti kú àti ẹbí ẹ o àtàrà ẹ o àti kọ́sì o àti nẹ́fì o àti gbádà o àtàwọ o àtàwọn ẹbí girlfriend àtàwọn kí ni wọn how many ló ti kú tó God forbid ṣé ìwọ lè gbarú ẹ ọlọ́run má jẹ́ orá padà sí burúkú ju bó ṣe wà yẹn lọ o ò dẹ̀ tí ì rí o ò dẹ̀ ní rí mi ò wíṣì ẹ bá bó ṣe jẹ́ pé ìkàlẹ̀ ṣe fojú ṣe fún bọ́tù mo kàn sọ fún yín lónìí ni o mo kàn sọ fún yín ni torí téèyàn bá ń ṣèkà ńgbà mi tí ojú bá ń ṣe pin tá a bá yọ ká fi wọn olójú báyìí kò ní mọ nǹkan tó mọ tó ń ṣe torí lè ṣẹlẹ̀ ṣé ìwọ dínà màláyè ṣé ìwọ dínà ìwọ dínà ṣé ìwọ lè gbarú ẹ kó máa fi àwọn ọmọ tiẹ̀ kó máa lọ fún cascos Ọlọ́run ò ní jẹ́ bọ́tì èyàn òtítọ́ ọ̀rọ̀ ní ká má sọ̀hún ìdí tá a fi bẹ̀rù la fi bọ́mọ̀ ọ̀nà ló jì ẹrú ní bàbá àwọn tí ó kú bẹ́ẹ̀ yẹn náà tó dẹ̀ pé oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sí wọn yẹn their family will never pray and ask for that nonsense that happened to them but when tí àwọn èèyàn bá ti wá ṣe tó dẹ̀ pé àwọn èèyàn kàn take it take it mẹ́ẹ̀ máa po owó yín bá dé yín náà ẹ má pọ̀ rẹ̀ yín lọ́lẹ̀ mẹ́ẹ́ ẹ má pọ̀ rẹ̀ yín lọ́lẹ̀ tolúwa ni mí come and check what you tó gbé sórí náà tó owó yín bá dé ẹ má pọ̀ rẹ̀ yín lọ́lẹ̀ ní tó bá lè gbà má fi lọ̀yàn ẹ máa lẹ́yìn jà fún àwọn èèyàn bẹ́ẹ̀ ni ayé àwọn èèyàn sì ń parẹ́ àwọn èèyàn sì ń sunkún nìkan àwọn tí a rí tó ń dàbí yàtọ̀ sẹ́ni tí ò bá níyà tí ò ní bàbá tó jẹ́ àwọn ọmọ àlùbọ́njèrè wọn yẹn sorry to say i'm not abusing them àwọn náà ò pray fún yàtọ̀ sí àwọn ọmọ wọ̀nyẹn ẹni tó bá lẹ́bí tó lára bí wọ́n tiẹ̀ lówó tó bá ti kú tí wọ́n dẹ̀rẹ̀ pé ó kú kú àìtọ́jọ́ ẹ̀rí pé wọ́n ní mísẹ̀ forever ni àbí wọ́n ní máa fìlẹ̀ ṣé torí pé tí ọlọ́run ò ní jẹ́ ká burú ṣẹlẹ̀ sí tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn ẹ̀ eh, my nephew eh, my brother, eh, my cousin, eh, my follower, eh, my hardy fans. He was assassinated. He was killed. God forbid. Ṣé tó dìgbà tó bá ṣẹlẹ̀ sí kẹ́ tó máa fìlẹ̀ ni? Ẹ wá ń ṣe bíi pé bóyá ẹ ń celebrate àwọn nǹkan kan ni. Ẹ wá sọ̀rọ̀ ayé ìjọba àti kẹ́ sọ̀rọ̀ yín ọ̀rọ̀. Dino to me you are ọ̀rọ̀. Anybody tó bá ń support tó bá ń rò pé orílẹ̀-èdè ti ń kìkan tẹ́jẹ̀ ké owó dà mọ́tò dà ta ni ò láì kó gbé mọ́tò tó dà wọ́tàkà ìmọ̀ye tó gbé mọ́tò tó gbé helicopter gan àbí tó gbé private jet náà tó crash dànù tó torí ẹ̀ pẹ̀lú ẹ̀ tó gbé mọ́tò tó kú tó torí ẹ̀ mọ́tò da gbogbo nǹkan da bọ̀ tí téèyàn bá tiẹ̀ wá pẹ́ láyé tó bá ní gbogbo ẹ̀ wàá tó wá máa ń ro ọlọ́run pé ọlọ́run gbogbo ayé ìlàbà gbogbo ayé ni wọ́n máa fi sílẹ̀ sí mo bá sọ̀rọ̀ sí ti lónìí change before it's too late ó ti wà tú ọ̀rọ̀ you are mean and wicked. ìgbà tí mo ti sọ̀rọ̀ pé mo jẹ̀ ṣé bẹ́ẹ̀ máa mò ń gbà yẹn pé ẹ̀mí ọlọ́run ló wà nínú mi ẹ̀mí ọlọ́run ló wà nínú mi láti mo fi gbèjà àwọn ẹni yẹn ọmọ èèyàn sọnù ẹni yẹn kọ́ ló gbé torí pé àwọn politician lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ ṣé tẹ̀yàn bá ti rí politician nàìjíríà ń sìn kó máa bẹ̀rẹ̀ sí sáwọ́ gbó ni ẹ ti wá ti tẹ́ bá ti lọ́rẹ̀ ní international level náà ẹ máa sọ gbogbo wọn di terror ni gbogbo náà abẹ́ ẹ̀sìn wá fẹ́ ṣe bí wèrè kò dẹ̀ nílé kò nílé kí ló dé anybody that want to be a leader must not be wicked all of you that is practicing one wickedness or the other you don't know eléyìí ò ní rí wickedness ti tẹ̀ eléyìí a máa rí wickedness eléyìí ẹ jọ̀ọ́ o ẹ torí ọlọ́run ẹ̀bẹ̀ la bẹ̀ yín o ẹ fi gbogbo ìwà òṣìkà sílẹ̀ o dínú màláyè òótọ́ ọ̀rọ̀ oníkan máa sọ tó máa sọ pé mi ní bú ẹ ṣé mo bú ẹ ń sìn mi bú ẹ mo kàn pẹ́ lórí bárakàtà ni bóyá orí yẹn lẹ kó lẹ kó wickedness sí You are educated. You are already educated before you join politics. Your father, your mother, you said the story that you are you are ẹ̀ ń ta ewúrẹ́ ẹ máa rẹran láti Kaduna wá sí Kogi nígbà tí bàbá yín tí wọ́n dá bàbá yín dúró torí ẹ̀sìn ìjà náà ẹ̀ ṣá máa gbogbo wa náà la máa ń rí story sọ gbogbo story tó dẹ̀ ṣẹlẹ̀ ni thank God for your life a lot of people ti kó ẹran láti bẹ̀yẹn sí Kaduna bẹ́yẹn tó ti lásìkò tó ti kú dànù ẹ̀yin dẹ̀ ti wá ṣe election ẹ̀ ti wá ṣe party ẹ̀ ti ṣe dáadáa nìyẹn tẹ́ bá tiẹ̀ wá ṣe jẹ́ńjẹ́tù tẹ́ kàn fi gbogbo nǹkan sílẹ̀ fọlọ́run tẹ́ máa sọ pé we go die here èmi ò ní bá ẹ go die here tẹ́ bá ń pariwo you go die here yẹn síwájú bàbá yín ṣé dáàdì yín ò kì í wo gbogbo àtẹ́ bá sọ pé you go die here yẹn. you talk you die you talk you no die the plans of God concerning our life is of good not of evil he promised us long life and prosperity not that you die you die you die kí ló dé ṣọlọ́run sọ pé òun wá àwọn tó máa bá àwọn lọ́ọ́ máa gbé kọ́ọ̀pù ni agbọ́ tí àdàbọ̀ gbọ́ pàbó máa máa sí ráìsì ó wá steward ni ṣọlọ́run wá steward ni àbò ń wá kúkà ẹ jẹ́ káwọn èèyàn kánjú lọ so everybody now eh, àwọn èèyàn náà tó oríṣiríṣi tó máa fẹ́ sọ̀rọ̀ ní nàìjíríà báyìí wọ́n máa sọ if you die no kiri kan everybody still go to die this is all the àyà burúkú ni wọ́n ń fún àwọn èèyàn oríṣiríṣi atrocity wa lọ nàìjíríà ó lè dóòrùn làwọn máa gbọ́ àwọn èèyàn kan máa gbọ́ ọ́nà máa sọ pé táàbà kúkú lọ attack báyìí àwọn ọ̀wọ́n yìí máa kú táwọn máa ṣe kiri kan you understand and you go ó bá tún ṣe tán wàá tún lọ sí ṣọ́ọ̀ṣì nítorí máa ń surprise mi ni o wàá tún preach tó bá tún rí dínà bí kan máa bá máa pé ẹ máa pé ẹ máa gán have a lot of things wọ́n sọ pé ó pé gospel singer ni i mean no pé is a choir he know how to sing i be singing ẹ máa rí ó máa kọrin sàmì mọ mi ò mi rántí lára àwọn orin máa ń kọ he call he sing he has different faces can two work together and say they are in agreement ṣé èèyàn lè máa sin ọlọ́run àti èṣù papọ̀ ni preacher bíbélì gan sọ fún wa pé tó bá ṣubú sọ́wọ́ ọ̀tá rẹ the next tó máa ṣe náà ni pé wàá kàn gbà fún ni àwọn tó ń lo ìwọ náà ìwọ náà ṣe ń lo àwọn ọmọ ẹlòmíì àwọn tó ń lo ẹ̀gàn láti jà ṣé àwọn náà lè lo ọmọ wọn àwọn bàbá àti gbogbo àwọn tó ń lo ẹ láti jà ṣé wọn lọ́mọ ni ṣé wọn lè lo ọmọ tiwọn náà ṣé wọn lè sọ kọ́kọ́ ọmọ wọn ṣẹ́kù ní èyí tí wọ́n wà yẹn òun ṣe oríṣiríṣi nǹkan tó ṣé wọn lè ní kọ́ ọmọ wọn ṣẹ́kù ìyá ń jẹ ṣe wọn ló mèrè sá kí láǹfààní tó bá wá tiẹ̀ ọkọ God forbid tó bá kó wá sọ pé kò kú kán ní kò kú pé ẹ ò ti ìbò ti jẹ gbádùn gbogbo mọ́tò tó rà sílẹ̀ yẹn àti gbogbo ọmọ tó kí láǹfààní ẹ̀ àtọjọ́ tó ti ń sọ̀rọ̀ sí mi ò fi yọ ẹ́ àwọn ọmọ yẹn bóyá I know I heard that maybe they lost their mother you know and then you be saying that you die you die you want to make them know her father mother and they don't have mother father also you are wicked Do you know? you are wicked change o before it's too late for you. àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí ẹ̀nu. sórí pé tí ta bá ń jàbí ti kákú gọ́ ṣé pé gbà tí mo ṣe ṣáàtì ẹ̀ ṣé pé mi fọmọ sí ẹ̀yin òun ẹ̀ kan kò kan sáyìn gbogbo ẹkún tóbìnrin ti sun lórí bíbá torí pé kò sẹ ẹ ó bá yí ẹnìkan jẹ́ ni kò jẹ́ kó lọ pàmò ṣé mo ní kí sínétọ̀ yín kó pè mí ni àbí mo sọ pé kán lọ sí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì tó bẹ̀rẹ̀ ọlọ́run rán mi sí ṣọ́ọ̀ṣì tó bẹ̀rẹ̀ kì í ṣe sí ṣọ́ọ̀ṣì tó bẹ̀rẹ̀ fún wọn ìjọ ọlọ́run ni mo dẹ̀ ti ṣe wọn ìtọ́lọ́run ni kì í ṣe ẹ̀yin tẹ̀ dẹ̀ ti ṣe titi yín náà ẹ ṣéǹjì o dínà ṣéǹjì o mi ò pe sínétọ̀ yín kó wá sọ́dọ̀ mi so kí sínétọ̀ kan orúkọ ni èmi náà tó bá di lọ́la ó kàn jẹ́ pé aṣíwájú àwọn èèyàn tó bá ní wọn tí ó yẹ kó yẹn mi gan fún sínétọ̀ kan ó yẹ fi sínétọ̀ bùgá mi bó tẹ̀ jẹ́ pé sínétọ̀ kí n ṣe sínétọ̀ fọ́jọ́ kan kí n ṣe senator fọjọ́ kan kó wá di senator to senator fight ó yẹ kí n jẹ sí kébìnrin náà jẹ senator kẹyìn fi senator bùgá wa kí senator bí le pé ọmọ ìlú o tó bá ti ṣe nǹkan kan báyìí wọ́n gbúdọ̀ pàdánù ní wọ́n gbúdọ̀ ìbájú obìnrin wọ́n gbúdọ̀ tójú kọ́ ni tó bá fẹ́ lọ gba ìlú lẹ̀ ṣó máa pa ìlú ni tó bá ẹni tó bá fẹ́ gba ìlú sílẹ̀ ṣó máa pa ìlú yẹn bed of the same feather ṣé fly together ni wọ́n sọ lílò ẹ̀yin boys àti girls àwọn ọdẹ tẹ̀ǹtẹ̀lé ẹ̀ padà náà for now kò sí kankan tó máa ṣe ọlọ́run Elédùmarè ń gbọ́ kò sábúrú kankan tó máa ṣe dínà tó bá ṣe kó kàn kú rẹ̀ àwọn tó <laughs> ẹ̀yìn tó téèyàn bá pẹ́ ìjà tó bá tó stage kan ìjọsìn kì í ṣe pé ó yọ lẹ̀ hmm. ọlọ́dọ̀ ẹ̀ bí ṣe ní sọ wọn tó gbẹ fọ ìlú yẹn mọ́ o ó fẹ́ fọ ìlú mọ́ Auto Bola wà ní Canada all of you are waging war against me àti pé èmi ni mo bà ayé yín jẹ́ èmi mo bà Nàìjíríà jẹ́ ní nineteen ninety kí n tó ọdún tó ti bẹ̀rẹ̀ èmi wọn ìgbà tí wọ́n ti ní wọ́n ṣẹ̀ wọ́n ìfẹ́ build yín díẹ̀ kẹ́ tó gba òmìnira bíi pé èmi ni mo sọ pé kẹ́ gba òmìnira ńgbà tí ó ti tó èmi ní kẹ́ mo ní kẹ́ màṣọ́ ọgbà tẹ́tí màṣọ́ èmi mo ṣe nǹkan kan fún yín o bàbá mi ò jówó yín rí aṣàlàyé ṣàlàyé ẹ̀ gbọ́ ṣé ẹni tó bá fẹ́ gba èèyàn máa ń pààyàn ni. okay àwọn tí ṣọ́ọ̀ṣì ta sọ̀rọ̀ fún jọ̀yìn gbogbo wọn ò múrẹ́ ẹ gbogbo yẹn máa rí ẹ máa kàn sọjú nínú ni tó bá ti di pé oore tó máa ṣe fún yín àti pásítọ̀ àtọmọjọ àti anybody àti muslim gbogbo ní nàìjíríà ẹ wá ya aláìmoore ìka ẹ̀dá ènìyàn gbogbo wọn dẹ̀ máa sọ pé a fẹ́ jẹ́ kó lẹ́dẹ̀ nàìjíríà dá tẹ́mi yín kọ́lọ̀ wo ló fẹ́ gbà dára ẹkún tí mo sun lórí ṣọ́ọ̀ṣì nígbà yẹn táwọn ọmọ gbòòrò àwọn èèyàn máa sọ pé ọlọ́run ló mọ̀ ṣe nígbà yẹn a dojú ìjà kọ wọn ká tiẹ̀ pa wọn sọnù wọ́n ló jáde gbégbé àwọn agitation gba ìwọ́n máa rẹ́ yín èmi ò jẹ̀bi ṣé mo ṣoore báyìí pé mi ì jẹ́ kó gbẹ̀mí àwọn èèyàn pé àyè ń bẹ nílé ọ̀dọ́ àgùntàn ẹwà ògo rẹ̀ sì ń pè ọ́ pé kó máa bọ̀ wálé wálé wọ ẹlẹ́ṣẹ̀ wálé so ìyẹn wá ti mí pé mo jẹ̀bi àbí mo ṣe nǹkan burúkú I'm only doing things of God mo ń ṣiṣẹ́ tí Ọlọ́run rán mi àwọn kọ́ ilé ní agbéwàdìde fún ìṣubú ìkànnì kan àti olódodo bọ̀ ṣùgbọ́n tá a bá sọ pé agbéwàdìde fún ìdìde àwọn olódodo báyìí àti ṣubú àwọn ìka ẹ mọ̀ pé ìka pọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà létíyé bó ti nǹkan tó wá ṣẹlẹ̀ níbi lẹ́ẹ̀fù tá a dé náà ni pé ẹni tí ọlọ́run bá tún wọn sí bá ṣe bá yín sọ̀rọ̀ sọ̀rọ̀ náà a máa bá yín sọ bẹ́ẹ̀ ó ti yé yín and stop telling you now you die you die you die nínú oríṣiríṣi inú a lot of people nínú politics owó tí yóò bá ti ṣe ń gbà mí tí yóò bá ti gbé wàá tún step down for some time wàá tún padà wá ìgbà kan wà wọ́n sọ fún Dáfídì wọ́n ní kó dúró kó wò pé ó ná ọlọ́run bíbélì ṣe tó sọ pé ó ní wàá mọ̀ pé mi ní olúwa gbà tó wá ti yẹ ní you know what ó ní pursue now overtake now recover back ìyẹn mi kó jókòó ní gbogbo àkókò tó jókòó ó regain his strength ó rí ó um, tún lọ rí replan you know and ó dẹ̀ pray now you get direction every time wàá ṣe nǹkan bẹ́ẹ̀ mọ́lẹ́ni you can see me fifty birthday ní ẹnìkan irú ìyàwó à ń sìn a lè rí bá birthday jíjẹ́ ní tí òòrùn ó sùn sanwó lé ṣé òun ló máa sanwó ṣe owó bẹ́ẹ̀dẹ̀ èmi ò tiẹ̀ ń ṣe gbọ̀ngbà tó tiẹ̀ wà lọ́mi àwọn èèyàn ò mọ̀ mí gan ni but ó mú mi I love my daughter very well because the daughter be with me the Lord use me and I have a covenant before having the child mo bèrè Ọlọ́run sọ fún mi tóun bá fún mi lọ́mọ òun ò tètè fún mi lọ́mọ tó pé wọn ò tọ́jú èmi náà dáadáa nílé bàbá mi àti ìyá mi mo dẹ̀ sọ fún wọn pé mi ò ní ṣe bẹ́ẹ̀ fún ọmọ tèmi I will play my role because èmi ò kì í break covenant covenant ènìyàn lè break but with God I will not break covenant God will never break his covenant covenant, good covenant over me. Some people just be telling you, trouble them, trouble them, trouble them. Each time they trouble people like that, they doing protests. Other people, innocent people, go for it. And some people will be giving you some advice. You'll be thinking that they love you. They just hate you for fun. They just want you to die on the animal. Oh má mi happy birthday sir yẹmi sódìmọ kọ ni sódìmọ náà ni. àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ rẹ̀ wọ́n ń ṣe ara kan báyìí gbàràdà lè kéèsì wọn gbà máa ń wò. àwọn èèyàn máa wọ́n wá demotivator wọ́n máa kóṣe lóríṣiríṣi when the way they hate you don't hate them I don't hate people but at the same time we say the truth let the devil be ashamed. àrà òsàn ẹ wo bá àrà òsàn ṣe sanra tó rí pẹlẹbẹ ń gbà yẹn àbúrò mi kan mẹ́rin ló dé tí bọ̀bọ̀ yẹn gbà yẹn bí n pé. tí bá ṣe sà báyìí tí bá ṣe sà sínsìn wọn máa fojú kó mi mọ́lẹ̀ bí ọmọdé ló ń gbà ọ́ kádàrá àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ ó ti yẹ yín so dínà ìṣòro pé mi ì bú ẹ báyìí sùn so but change because ọmọ tí bàbá bá ti fẹ́ ló máa ń bá wí I don't hate you but at the same time mm, if I don't tell you the truth it, it is bad ó ti you know, if I don't talk to you it's going to be it's not nice. ẹtire nàìjíríà ni irú ọmọ ẹni irú ọmọkọ́mọ wo rèé oògùn owó tọmọ yahoo yìí ṣe kò ṣiṣẹ́ ló bá gún ìyá rẹ̀ lọ́bẹ ló bá gún ìyá rẹ̀ lọ́bẹ yánnayànna ọmọ tó ọmọ yahoo tó lọ ṣògùn owó oògùn owó òṣìṣẹ́ ó gún ìyá rẹ̀ lọ́bẹ yánmayànma imagine Nàìjíríà so ìyẹn bó ṣe jẹ́ o àti àti ìbòyín o ó ti eyín mhm. àwọn gbogbo ṣáàgbó ń gbogbo ṣá ọlọ́run kó gba orílẹ̀-èdè wa lẹ̀ kó gba wa náà lẹ́ o lọ́wọ́ páńpẹ́ àwọn ènìyàn ìka àtàwọn ènìyàn ibi tó gbéra wọn ní ènìyàn ènìyàn rere ní orílẹ̀-èdè wa kọ́lọ́run kó gbẹ̀mí àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi o torí mi ò mọ àwọn tó ń tí gbogbo wọn àwọn èèyàn ṣàn kú ni o àwọn èèyàn ṣàn kú wọn tó wí kán tó bọ̀ dínà àti tún lọ síbi fọ́nẹ́rà mo ṣe ní kẹ́ ẹ kúrò lẹ́yìn ẹ̀yin dọ̀dọ̀ ẹ kúrò bẹ́ẹ̀ sí o ẹ kúrò for now ẹ dẹ̀ sọ fún dino náà kó step down for now òun nìkan kọ́ kì í ṣe òun nìkan ni it's not the only one in that PDP even àwọn other party gan for now gbogbo wọn ti step down for now ó ti yẹ yín lẹ́yìn dino are still fighting and people are dying àwọn youth ń kú lẹ́yìn dino ojoojúmọ́ ló ń sin òkú ló máa lóun lọ bí funeral ọlọ́run dá mi sí dá mi sí o òun náà olúwa gbogbo ibi tó bá tó kùkú bá ṣú sí láyé bá mi dá sí o bá mi ṣí lójú o. Hmm. it's not it's not the way it's not all the time you fight yeah it's not all the time you fight and I'm saying some sorry kò míì pé bóyá o jẹ́ o ò mọ nǹkan tó ń ṣe àbí pé o ò mọ nǹkan tó ń ṣe you know ìbùkún ní fọmọ ọ̀dọ̀ náà tí ó fi ọgbọ́n ṣe wisdom is profitable ìbéèrè sọ fún wa tá a bá ní ọgbọ́n wọn ká yíya those children gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn mi lè mo lè ka twenty nínú péjì dino yẹn tí kò pé four years àkàìmọye àwọn tó máa kú bẹ̀ tán tẹni tí ò ní gbé sórí platform àwọn tó bá wà important àbí tó bá close mọ́ dáadáa àwọn àyẹ̀lẹ́ sáàmì lẹ́yìn. a lot of things happen anyway kí n tó máa lọ sìn torí ọ̀rọ̀ púpọ̀ ò ká gbọ̀n hmm, tíran ọ̀rọ̀ bá dẹ̀ pọ̀ jù náà wọ́n ní ó tún máa ń ba irọ́ dé ó ti yé bẹ́yẹn. Mm wọ́n lọ́rọ̀ púpọ̀ irọ́ ló máa ń bá dé o anyway gbogbo wa ọlọ́run aṣọ wa o lọ́wọ́ àwọn ìka ènìyàn mo ń bọ̀ ọ́. in the camp of celebrity now everybody this one will sue this one this one will sue this one everybody just dey sue themselves na wow may almighty save us o oh, from this so that pe sue time la wà yìí o. Oh. mo fẹ́ wo eléyìí orin amẹ̀bọ amẹ̀bọ here he said here say una here say una dey look for amẹ̀bọ sí èmi ni mo dú ọ̀gá yín ni nẹ́nẹ́nẹ́nẹ́ ok mo fẹ́ fi kíní wọn yèmí kọ́ lámẹ̀bọ o amẹ̀bọ the story of amẹ̀bọ ṣe amẹ̀bọ you know this amẹ̀bọ eh ṣé mo pé lórí amẹ̀bọ mo ti blog ìyábọ̀ òjò tí mo sọ pé ìyábọ̀ òjò ọ̀nẹ́rìṣà àti gbogbo àwọn èèyàn náà fi ṣe dp wọn you understand me i'm not amẹ̀bọ o but n bìbà amẹ̀bọ ní three hours ago wá ní eh, eh, i hear say una dey look for amẹ̀bọ ṣé èmi ni mo dù ọ̀gá yín ni nẹ́nẹ́nẹ́nẹ́ ni orí gbogbo yín burú ẹ̀yin confused confused souls yìí violent students where amebo hap happen oya oh now let us go there òyìnbó yẹn ó ní ka ó cannot is amebo ó ní dokas is amebo ìyábọ̀ is amebo moríire is amebo all violent student ìsámẹ̀bọ wellness ó ti yá wèrè ẹ̀yìn àti ọ̀gá yín èmi kọ́ ni amebo. o torí mo sọ pé torí pé mo sọ pé àmẹ̀bọ mímọ́ ni mo máa ń ṣe holy spirit is àmẹ̀bọ ó ti yẹ yín bẹ́ẹ̀ so èmi kọ́ ni òtòrò lè jẹ́ fúnṣọ̀ sí kan wá sọ pé Auto Bola ni amebo. i'm not o. èmi kọ́ ni amẹ̀bọ o for future purpose torí because now for future purpose now they may want to be keeping this and say the other say they say people are calling me amebo. One ń béèrè pé who is amebo. Amebo now write this and place it as you say una dey look for me yẹn mi pé ẹni tó ń jẹ́ amẹ̀bọ òun ni Auto Bola ẹ understand pé ẹni tó ń jẹ́ àmẹ̀bọ ni Auto Bola ṣó ti yé yín bẹ́yẹn àmẹ̀bọ be careful don't write rubbish So mọ̀ pé ó ló máa ń kó kòbókò bu àwọn èèyàn <laughs> don't try nonsense with me o please be biko mo bẹ̀ẹ́ ni o ṣó ti yé èmi kọ́ la àmẹ̀bọ o ó ní una say una dey look for me ṣé na ṣé fèsì ẹ̀ lélẹ̀ ṣé ìwọlé ṣé mi ṣé mi mo ní eléyìí tó wá gbé fèsì mi sí i. you say eh, only you say i hear say una dey look for me ìyẹn bí pé òun leléyìí o amẹ̀bọ̀ ṣọ́ra ẹ̀ take time tẹ́ bá fẹ́ ṣe bí pé ẹ lò gbóró gbogbo crook brain ló wà lórí mi bọ̀ mí nǹkan crook ni everybody has a percentage of criminals but i never activate my own okay and i will not activate it Jésù máa fi padà dé so be careful be please because people can pretend now systematically and be trying to do things wọ́n máa fi lọ ṣe kinní kan fún yàn in future mi no dey o mi no dey o. me, me I'm, I'm not the amebo because èmi sọ lórí life chat mi sì wọ́n wà lọ gbé síbẹ̀ pé una say una dey look for me èmi wá sọ pé people dey call me amẹ̀bọ ó wá sọ pé and ah, na my face be this ó wá ń fi system sọ bíi pé Auto Bola ni amẹ̀bọ ẹni tó wà ń bẹ̀ tí wọ́n ti dárúkọ I know the people who are actually I can guess that uh, because àwọn group yẹn group mi ni wọ́n àwọn tó support àwọn yẹn in tó dẹ̀ tó dẹ̀ jẹ́ kí èmi feel tí mo tún feel more pain tí mo fi wà emotional more of recent ni pé already they killed the father of my baby and um, I was I feel cheated so be sincere I felt so cheated over the case I came from Nigeria I complained and I noticed that people just use power like that to deal with me you know it is where it's a troubling time we are going to overcome it by God's grace So for those of us who want us to overcome the problem, we shall overcome. And those who don't want us to overcome too, we will overcome by God's grace. By God's grace, we overcome. So Dino, I'm not fighting you like that, like that. But the word is enough for the wise. You have children, you have your life, you still have your father. Okay? Uh-huh. ìwọ tó gbé Babátúndé Adéwọ̀ ìwọ tó gbé kínní wá sórí ọ̀dọ̀ mi àwọn tó gbẹ̀bọ sórí ikú burúkú ló máa kú ikú àìtọ́jọ́ agbára Kristi ṣe ìdòmọ̀ rẹ̀ ẹ̀rọ ayé la máa dì rẹ̀ ìgbàrà Ọlọ́run èmi ti gbé àpótí ẹrù wíwo ayé mi àti gbà á. ìyẹn bó ṣe jẹ́ mò ń lọ five for now mo máa tún padà wá ẹni bá ní má dé ni mi ò ní dé bá ṣùgbọ́n o àwọn olólùfẹ́ tèmi máa máa wá máa ti máa bá yín láyọ̀ àti àlàáfíà a word is just enough for the wise so everybody you may turn against me today but tó bá ti jẹ epo tó jata mi tí mo lè ti ṣe dáadáa kan fún ẹ rí àti tíátà wa àti tíátà àti celebrate àti celebrate o rántí o remember aha, that God is not a man that should lie I have and those of you hackers from any country from anywhere that you are just disturbing my page can you please leave Can you troubler of uh, the peoples of people you know yourself? Can you please leave voluntarily? Can you please leave? Let me be. Let me let peace reign. Okay. So when I finish now, for you to know that I'm not fighting Dino, I will use Dino as my DP. Yes, I will use him as my DP. I'm not fighting like for him to be destroyed. Did I cause his children? Did I delete his picture? I never do that. But I, uh, if I'm if I'm a somebody, if I'm close, I have the opportunity. Like other people don't have. If I have it like talking with talking, this is what I will tell him. You don't know me. In my in my uh, in South Africa then somebody came to this social media and said that ah everybody hates me in South Africa especially who close a lot of people who close to the father of my baby that time I smile I say that one na offence that wey na wetin it's not an offence you dey hate me because they cannot like me because when they come around if they are doing bad thing I will surely correct them it sounds but I will say it to them the way it is because I don't want anybody to cubalize me. And I'm helping them also by telling them the truth. But some people don't want. They just want you to pamper people. They just want you to keep short. And they believe that they are helping the person. And that's how when a country get to that level. Killing everywhere, wickedness everywhere, trouble everywhere. Everybody, eléyà máa dájọ́ tiẹ̀ sí, eléyà dá tiẹ̀ sí. bí lílo ṣe ti jà látijọ́ ẹ tó ti ń jà tó ti máa ń bá wọn gbogbo ń fèsì wọn yẹn tán bá ti pa ọ̀tá ẹ̀ gan ṣé ìjọba yẹn àwọn ìjọba ò ti níwà àwọn ẹlòmíì ò ti níwà they are using him also if you want to be a ẹlòmíì ò ṣe politics rí láyé ẹ ó ń ṣe dáadáa ẹlòmíì ṣe ó ti quit ó dẹ̀ ń ṣe business àwọn ìgbésí ayé kan wà ní orílẹ̀-èdè nàìjíríà yẹn they are very simple wọ́n dẹ̀ ń ṣe business wọ́n ò ṣe ṣe politics àwọn politics àwọn máa kó ní pò wọ́n á tún padà lọ bá wọn wọ́n yà wọ́n yìí máa remain bẹ́ẹ̀ ẹlòmíì gan family wọn bàbá wọn ṣe politics àwọn dẹ̀ sọ pé never I will never join the politics i'm looking for his picture ni o i'm looking for nice picture. Mm. so téèyàn bá ti ń lọ nínú problem kò sí problem téèyàn bá lọ nínú ẹ̀ tó lè rí èèyàn kó sọ pé i'm sorry i mean tó lè forgive okay tí n bá sọ̀rọ̀ nígbà yẹn kí n mo gbowó mbẹ̀ ni mo ti wá lose mo fẹ́ sọ nǹkan méjì kan mo fẹ́ sọ lẹ́yìn kó wẹ́ escape mind but ọlọ́run fẹ́ kí n sọ ni mo ti jẹ́ n fi sílẹ̀ hmm, mo fẹ́ sọ two things pé nǹkan méjì nǹkan tó ṣe tó bá fún mi ló bẹ́yìn. I'm looking for a picture sínú píchọ̀ ikọ̀ nìyí mo ní àwọn píchọ̀ yìí tí mo ti ẹ̀ gbé papọ̀ gan màá gbé tí mo gbé papọ̀ síbẹ̀ ìtì ọ̀fọ̀ dání àti sọ́ọ̀rì tì í. ẹni tẹ́mi ò lè bá ṣe mi ò lè bá ṣọ̀rẹ́ picture kan tí mo gbé papọ̀ ń wà yẹn ah, bọ́lá bóyá ní ti mo ti delete ẹ̀ dúró ní aṣọ àbùtàn. Dino is a lawyer. He's a graduate. He's a, he's a learning person. When you talk about <laughs> but tí I mean, ò sí ní àwọn obìnrin tí òkè bọ́kùnrin ọ̀rọ̀ tí mo bá kí wọn sọ nínú orí fóònù mi bá rí face to face máa bá sọ face to face kí n tó wá sórí Facebook tí máa ń bá sọ bẹ́ẹ̀ yẹn tí máa bá sọ̀rọ̀ tí máa sọ̀rọ̀ búkú tí mo tún rí wọn face to face kì í ṣe pé mo rude I'm not rude mo ní respect but I will be frank with you. mi ò rí picture náà ah, ah. ọ̀la kí ṣẹlẹ̀ maybe picture Dino K. On oh, my phone. My God. Hey, kò jẹ́ ṣẹlẹ̀ ah ah my good God those nice nice picture that I do ti máa kò fọ́nì ìṣàmúdé ń wo gbogbo píṣẹ̀ ìkan ni mo rí tó jẹ́ tòun àtọmọ ìṣá. jẹ́ lọ. ẹ jẹ́ kí n máa lọ màá ti padà wá ẹjọ́ ti ẹjọ́ bá ti pọ̀ jù tolú òjì àpò yẹn ni òjì àpò yẹn ni nísìnyí àwọn bíi seven torí pé wọ́n bìrì pé mo ń tẹ̀ sójú dínà oṣù ti yé bẹ́ẹ̀ wọ́n gbéṣẹ́ ti inú wọn máa dùn wọn lọ blọọgì ẹ̀ wọ́n á dẹ̀ kọ́ tiẹ̀ níwọ̀n nígbè lọ́rìjìnà wọn kọ́ tiẹ̀ tí bá ṣe nǹkan míì wọn ò gbé láti jọ yìí ẹ̀rẹ̀ rí i ẹ̀dẹ̀ rí iye àwọn tó fi lọ́ọ̀fù sí ẹ̀rí twelve thousand people ló fi lọ́ọ̀fù twelve thousand abẹ́rẹ́ twelve thousand like. Look at this. Ìyá rẹ̀ ni sí i lọ́la. forty two. No, it's too short. Super C mm. and Metro.